Ìròyìn aláwọ̀ mi ẹ̀tẹ́ tí ẹ gbọ́. Láìlá ìlànà, àná ni òbí aláwọ̀ mi ò Òun làkọ́kọ́ bí kò sí bẹ̀rẹ̀. Òun ìbẹ̀rù tí ń bọ̀ ní òpin ẹlẹ́dàá àgbáyé fúnra ìlọ́run. Òun alákòóso àwa ẹ̀dá. Bóyá òòrùn ẹ̀dá ẹ̀bù ti bẹ̀. Òun lóníkàpá lórí ọ̀la. Bí màá rẹ ọba àwa ẹ̀dá ọba olólùṣọ́ gbogbo ẹ̀dá agbára láwùn mi mo làbìwé alágbára bí aláwùn mi ò sí. àjọké ayé ọ̀sàkẹ́ ọ̀run lómi kádàrá sàdáwò wa òun làdájọ́ bó dọ̀jọ́ ẹ̀san tí ó fi kẹ́rẹ́kẹ́ nìlú bàbá ọ̀run. ينذر بالأجال نصب ọmọ onímọ̀tí bọ́lá ti rí ọmọ ọlọ́rọ̀ tí bọ́lá ti rí alárí sì ní àwọn ẹ̀dá ọba nígbà tí gbàlá èyí òun láṣẹ fún àwọn ọ̀lẹ tí sì tún yẹ̀yẹ́ àlàkùn ọba ti wá fún òbí rẹ̀ dá. Òun ló lọ sán pẹ̀lú òru. Òun ló dàpọ̀ pẹ̀lú àbò. Òun máa bí máa ẹ̀ ìjọ òbí. Òun máa lọ́rọ̀ gbogbo rẹ̀ gbẹ̀rà. Ọba tó máa ń ṣẹ́jà kọjá ẹ̀rọ. Yá àlọ́. glória. Hum. أدعوها لا إله إلا الله dá ọpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run tí a dá ọpẹ́ fún òun lọ́ba tó ṣe ẹ̀sìn ẹ̀ ní ẹ̀sìn tó rẹwà ẹ̀sìn tó rẹwà ẹni tó bá ṣe ẹ̀sìn yìí bí bó ṣe yẹ kóhun ṣe inú ẹ̀ máa máa dùn lójoojúmọ́ ọ̀rọ̀ ẹ máa máa di ayọ̀ àmọ́pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ò gbọ́yé tó wá fa ìdààmú fún wa tí a bá ní àgbọ́yé ẹ̀sìn ìnira kan ṣe báyìí kò ní kàn wá nítorí pé ọba tó dá wa ìdẹ̀kùn ló ṣe sínú ẹ̀sìn yẹn àlàáfíà ló ṣe síbẹ̀ ìdùnnú ló ṣe síbẹ̀ ó ní àlìyá ọ̀rùn àkàmọ́rútù lakum dīnakum wà àtìmọ́mtù alaykum ni'matī wà radītu lakum al-islāma dīnā أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام tẹ bá wo àwọn nǹkan tó kójọ sínú àyà yìí nǹkan àkọ́kọ́ ni pé ọba tó pé lọ́lọ́run ìlànà tó fẹ́ ká fi lògbé sí ayé ìlànà tó pé ni kò ṣeé fi kún kò ṣeé yọ kúrò ó ní wà àti mọ́mtò àléìkún ní ìmọ̀ tí kẹ lálàáfíà kínú yín máa dùn káyọ̀ yín máa kún mo ti ṣe láṣepé sínú ìsìláàmù tó bá fi gba ìsìláàmù ò ní rí ìdààmú kankan inú ìdùnnú ló máa wà mo wá yọ́nú sí gẹ́gẹ́ bí ìlànà àmọ́ nílé ayé lèdì ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe ẹ̀sìn tó yẹ kí inú wọn máa dùn inú ìnira náà wà ẹni tó yẹ kó lálàáfíà kó lálàáfíà òun ló fà tí bàbá wa fi ń sọ fún alẹ́ ẹ̀kan yí pé ibo lẹ ti rí gbólóhùn ìbò lẹ́tìrí yẹn òun ní kí n ṣe ẹ̀sìn tí wọ́n fún wa náà lélẹ́yìí òun mo yẹ fẹ́ ṣàlàyé ẹ̀sìn yẹn ká lè rí pé a ó mà rẹwà gan-an àṣebọ́ṣe ní a àṣebọ́ṣe ní ká ṣe léèrè ẹ̀yin náà ẹ rí pé tẹ bá wo social media lára àbánújẹ́ tó wà ń bẹ jù òun ni ìjà tí àwọn àfà ń bára wa jà abẹ́ gate nọmba one ní o ìbànújẹ́ gidi àfà yìí ó gbà àfà yìí lọ sẹ́wọ̀n àfà yìí ó ti àfà yìí mọ́lé àfà yìí ó fọlọ́pàá má àfà yìí lórí kíni àwa ní ìjọ tó dáa jù lọ́lọ́wọ́n bá sọ ní súrátù Imran ó ní kuntum khaira umma أخرجت للناس تعمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمنا بالكتاب لكان خيرا لهم قلوب المؤمنون وأتبعهم الفاسقون Ọlọ́run ọba ní nínú àwọn ẹ̀dá tí mo dá tí wọ́n ṣorí ire jù ẹ̀yin ni ẹ̀yin tẹ́ gba ọlọ́run ọba gbọ́ tẹ́ ṣetán àti tẹ̀lé ànábíwá Muhammad ẹ̀yin ni wọ́n fẹ́ kẹ́ mọ ìròyìn mẹ́ta tó fi jẹ́ èyí tó jẹ́ pé àwọn ìròyìn mẹ́ta yìí tí ò bá ti sí fẹ́ yìí náà ẹ̀yin náà ò wúlò mọ́. nǹkan àkọ́kọ́ ni pé ìntẹ́mi ọlọ́run yọ́nú sí nìkan nìkan ẹ máa ẹ rí pé nìkan ni mo sọ ìntẹ́mi ọlọ́run pa láṣẹ nìkan lẹ́yìn náà ń pa àwọn èèyàn láṣẹ lẹ́yìn náà ń ṣe ẹlẹ́ẹ̀kejì gbogbo ohun tèmi ọlọ́run ní kò tọ́ ẹ̀yin náà jìnnà sí ẹ sì ń kọ́ fáwọn èèyàn. ẹlẹ́ẹ̀kẹta ẹ sì gbà fẹ́mi ọlọ́run pébi tí n bá gbọ́rọ̀ sí ló yẹ kọ́rọ̀ wà nǹkan mẹ́ta fi jẹ́ ìjọ tó dáa jù o níjọ tẹ́yìn náà ò bá ti ṣe nǹkan mẹ́ta yìí sínú ìjọ tó dáa jù ọlọ́run máa yọ ẹ wo àwa àfáà nǹkan àkọ́kọ́ tó yẹ kẹ́dà bira rẹ̀ ni pé torí ta ló ṣe ń ṣe ohun tó ń ṣe ṣẹ̀rí ń jọ tí àníyàn bá ti bọ́ fẹ́ dá èèyàn mọ̀ ṣiṣẹ́ gbogbo ẹni bá torí ọlọ́run ṣe nǹkan àwọn nìkan ni wọ́n lè ṣe dáadáa kó o sì lo kíní ẹni fọ́múlà ọmọ ìyá mi tó ń gbọ́ mi ìwọ lò ní fọ́múlà lénìí pé tó bá fẹ́ pinnu torí ìta ló ṣe fẹ́ pinnu tó ṣe fẹ́ ṣe nǹkan tó bá ti jẹ́ nítorí ọlọ́run ni kò lè rá burú ṣe ta ló máa sọ pé torí ọlọ́run mo ṣe lọ jáde nígbà tó ọlọ́run pàṣẹ má jáde ta ló fẹ́ sọ pé torí ọlọ́run mo ṣe parọ́ nígbà ọlọ́run bá sọ pé mo kórìíra arọ́ ta ló fẹ́ sọ pé torí ọlọ́run mo ṣe kówó jẹ nígbà ọlọ́run ní ọba tó mọ́ ni mí mi ò fowó tí ò mọ́ kí lọ́lọ́run ò sọ fún wa tán ọ̀gọ̀rọ̀ àwọn tán ṣìṣe láyé ẹlọ́dí tí mo sọ fún yìí mú o torí ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run náà ṣe ń ṣìṣe àwọn míì ń ṣìṣe torí ọmọ lẹ́yìn wọn àwọn tí máa ń hó tẹ̀lé wọn àwọn míì ń ṣìṣe nítorí àwọn followers àwọn míì ń ṣìṣe nítorí àwọn fans àwọn míì ń ṣìṣe nítorí ẹbí ẹlòmíì ń ṣìṣe torí àbúrò ìmí sì ṣe torí aya ìmí sì ṣe torí ọkọ ìmí sì ṣe torí kó lè pọ́pùlà ìmí sì ṣe torí àwọn kan sọ pé lọ́gbẹ̀sán ẹ jẹ́ ká wo ìwà tẹ́ni tó bá torí ọlọ́run ṣe nǹkan ìwà wo lòun léwu jọmọ́ tán bá ní wọ́n bú wa ìjọ lọ́wọ́n ti sọ fún wa pé a pàdé àwọn tí ó bú wa jọmọ́ ẹ̀ sí bí kí ló kọ́kọ́ sọ nípa bá a bá pàdé èèyàn tí wọ́n bá bú wa kí lọ́lọ́run ní ká ṣe. wà ìbádùn rahman alladhina yamshuna ala al-ardi hauna wa idha khatabahum al-jahiluna qalu salama. ẹ bá ń gbórúkọ ọlọ́run tó عباد الرحمن الذين يمشون على الأرض أولا ó yá béèrè lọ́wọ́ ẹni tí wọ́n bú tóun náà búyàn padà pé ibo lẹ ti rí yẹn nínú Islam ọlọ́run ní wà rahman ṣe ráwọn tí wọ́n ń fẹ́ sin ẹ̀mí ọlọ́run ọmọ olùjọ́sìn fẹ́mi ọlọ́run ọba àjọkẹ́ ayé. àlẹ́ ìlànà ìṣúná àlẹ́ àrẹ̀ àwọn tá a sọ yẹn jẹ́jẹ́ làwọn máa ń lọ lórí ilẹ̀ o wọ́n bá wá ń sin lọ́hùn wọn jẹ́jẹ́ wọ́n ṣe wá sí wọn jẹ́jẹ́ wọ́n ń kó ẹbí jọ jẹ́jẹ́ wọ́n ń bọ́ aláìní jẹ́jẹ́ wọ́n ń hùwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀. wọ́n wá pàdé àwọn tó ń bú wọn wọ́n pàdé àwọn tí ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n pàdé àwọn tí ń kọ́ndẹ́mù wọn kí lọ́lọ́run ní kí wọ́n sọ kọlu salam yọmọ kí ni jẹ́ salam kí ni jẹ́ salam ọ̀rọ̀ àlàáfíà ló lè fi dáhùn tó bá jẹ́ torí ọlọ́run ló ṣe fẹ́ já o ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ tẹ́pẹ́ tó bá sọ ẹnìyàn ó lálàáfíà ìwà tẹ́pẹ́ tó bá wù ẹnìyàn ó lálàáfíà ni wọ́n ní kó o fi dáhùn kí ló fà á ọlọ́run lẹ́nìkan ò lè gbèjà ọmọ ọlọ́run ẹ ti rí pé gbogbo ẹni tí ń ṣe jákujáku ọlọ́run kọ́lẹ̀ ń torí ẹ̀ ṣe ó ti sọ bá ṣe ṣe ó tún sọ àyà kan ní sọ́tò fún sí láti wọ́n bá lé aburú sí ẹ kí lọ́lọ́run ní ká dá padà fún wọn. Ah. Uh-huh. ma gbọ́ o máa gbọ́ o torí kí n béèrè pé ọ̀nà tó ń gbà ajá yìí ibo nìwọ ti rí yẹn máa gbọ́ ṣe ní kájà nínú ẹ̀sìn yìí lágbájá ó bú mi ọlọ́run láburú ló ṣe ó lẹ̀ lè fi aburú wé dáadáa ẹ̀ lè fi nǹkan méjì ò dọ́gba eléyìí ò kí ẹ̀ ìwọ kí aburú dáadáa good eléyìí ò fún ẹ lóúnjẹ ìwọ fún lóúnjẹ òun ṣaburú ìwọ ṣe dáadáa ó ní ìtìfà àbí lẹ́tì ìyá àṣà wá èmi ọlọ́run ò di létí wọn ò sì fọ́ lójú èmi sì ní ò dájọ́ gbogbo ẹni tí wọ́n ṣaburú sí dáadáa ní kẹ́ ẹ ṣe sí wọn padà ẹ̀yàn mọ̀ ìyá mi ẹ̀ sí mi báyìí ṣé ẹ mọ̀ tó mọ gbólóhùn yẹn kí ló ní ká ṣe fẹ́ẹ̀ tó ṣaburú sí wa àbí microphone yìí ò clear ni ẹni tí ò wá bí ìkómọ rẹ ó ní make sure kó lọ bí ìkómọ rẹ ẹni tí ò fún ẹ lóúnjẹ ń gbà ó ní ó ní tí wọ́n bá ní kí ló ní kó ṣe fún ẹni ń bú ẹ àdúrà ní kó ọmọ ṣe fún ẹni tó ń bú ẹ kí ló ní kó ọmọ ṣe fún ẹjọ kí ló máa ṣẹlẹ̀ tí wọ́n bá ń bú mi tí n bá ń ṣàdúrà fún ǹjẹ́ kò ní ǹjẹ́ ìjà yẹn ò pẹ́ ah, ẹ̀gbọ́n tó lọ́hùn ẹ̀gbọ́n tó lọ́hùn ìfẹ́ ẹnu ó ti borí ilẹ̀ jẹ́ ẹ̀. ó ní ohun tí mo ní ẹ ṣe yẹn ẹ padà rí pé ní tẹ́ ẹjọ́ jọ́ta ẹ dọ̀rẹ́ ẹ padà wọ́n máa rò pọ̀ rẹ̀ ni. ìjọ táwa ti wá ń ṣe ìjẹ́ ìjà tán ìjọ tá a ti ń ṣe ìjẹ́ ìjà tán ìjẹ́ tán ìjẹ́ èpè tán. ìjẹ́ ìmá wòwòkúwò ìjó tán ìmá gbọ́gbọ́kúgbọ́ ìjó tán ìmá rírìkúrì ìjó tán ìjọ àti bẹ̀rẹ̀ kò tán ẹ̀ ní gbọ́njọ lọ́hùn lọ òmò ṣe ń bèèrè pé torí ìta nìwọ́ ṣe ń ṣe gbogbo ọ̀rọ̀ yìí ẹ máa ráwọn èèyàn tó ṣe pé ìfẹ́ ẹnu ti borí ìfẹ́ ọlọ́run kí láyé máa sọ ti borí kí lọ́lọ́run ó ṣe mo bẹ̀ yín torí ọlọ́run ní kẹ́ṣe máa ṣe nǹkan kìí ṣe páwọn ọ̀rẹ́ mi sọ báyìí kìí ṣe páwọn ọmọlẹ́yìn mi ń fẹ́ báyìí ìsìláàmù yìí ẹ̀sìn ọlọ́run ìyọ́nú ọlọ́run òfin ọlọ́run ìlànà ọlọ́run ìtọ́lọ́run ń fẹ́ náà pè ní ìsìláàmù ìtìta ní fẹ́jọ́ mọ́ gbogbo tó yàtọ̀ sí ọmọ èèyàn ló ń fẹ́ yẹn káti ẹ̀ fìyàn ṣe yẹ̀yẹ́ ọlọ́run ṣe é léèwọ̀ ní súrátù Hujurat Quran forty nine ááyà kọkànlá ọlọ́run sọ fún wa yá ayú alẹ́dínà àmànù àbí. yá ayú alẹ́dínà àmànù láyé zàkárùkọ́. èèwọ̀ èèwọ̀ èèwọ̀. àzá ayẹ̀kún mìíràn. Ọlọ́run o. Wàlá nìsá ọ̀mí nìsá ẹ̀yìn. Wàlá nìsá ọ̀mí nìsá. ọ̀mí nìsá ẹ̀yìn. Àṣà. Àṣà ayẹ̀kùnà àìrọ̀ mìíràn. Wàlá tẹ́lẹ̀. Wàlá tẹ́lẹ̀ àǹfùsàkùn. Wàlá tànàbàzù bílẹ̀ àlẹ́kọ́ bisa leesimo lefusuku baada lihima waman lam yatubu faulaika Ọlọ́run ni mo pẹ̀yìn tẹ gbọ́ lọ́wọ́n bá gbọ́. Èmi Ọlọ́run tẹ́ ẹ̀fẹ́ sìn tó bá jẹ́ ìyọ́nú mi lẹ́ wá o, mo ṣe léèwọ̀. Àwọn kan ò gbọ́dọ̀ fàwọn kan ṣe yẹ̀yẹ́, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ìjọ kan kò gbọ́dọ̀ fìjọ mi ṣe yẹ̀yẹ́. Elédè kan kò gbọ́dọ̀ fi elédè mi ṣe yẹ̀yẹ́. Ẹni rí jẹ kò gbọ́dọ̀ fẹ́ tí ò rí jẹ ṣe yẹ̀yẹ́. Ẹni ríran kò gbọ́dọ̀ fáfọ́jú ṣe yẹ̀yẹ́. Ẹni gbọ́ràn kò gbọ́dọ̀ fadití ṣe yẹ̀yẹ́. Ẹni nímọ̀ kò gbọ́dọ̀ faláìmọ̀ kan ṣe yẹ̀yẹ́ mo ṣe léèwọ̀ ẹ̀wọ̀n táwa ń ṣe àwa tí ò yá bára wa jà là ń bára wa jà a lè ní mọ̀rìnkà sí nìwọ àdàbí lèmi ẹwọ ọmọ agboolé ìmọ̀ àwọn ọmọ agboolé ìmọ̀ àwa máa àtàkì ara wa a nìtàlà àfà àti àfà àlọrin àfà ọ̀yọ́ à ìwọ ọ̀lẹ́ àfà àwó lágbàá jọmọ́ èwo ni ànábì Muhammad ní gbogbo wọn tẹ́ ń dárúkọ àwọn bàbá ní bàbá ti ṣe dáadáa ẹran ti yìn àwọn bàbá yẹn ti gbìyànjú ẹran ti yìn àti ìṣe ìdákanú ọgọ́rùn-ún tí bàbá kàmọ́ lè dín ìṣe àìṣèdákanú ọgọ́rùn-ún tí bàbá Ádámù Abdullahi Alì lọ́rì ṣe àìṣèdákanú ọgọ́rùn-ún tí tán àfáà ńláńlá yìí ṣe èébú la kan bú ìjà là ń jà ẹnìkan ò tara wa gbẹ̀sìn mọ́ à ń bá àwọn èèyàn nú jẹ́ pọ́n tiẹ̀ jẹ́ mùsùlùmí látara ń tà ń jẹ́ kó gbọ́ ànábì Muhammad ó ní mùsùlùmí méjì tó dojú ìdàjọ ojú ìdà kọra wọn ó lọ́mọ náà làwọn méjèèjì. ibo la ti rí táwa bà social media jẹ́ àwọn èèyàn lè ṣí pé a fẹ́ stọ́dì wọ́n ṣe ń pín ogún tó bá rà fà yìí báyìí èsì ọ̀rọ̀ ló fẹ́ fà fà tàná lórí tí ò fa wàhálà àwọn èèyàn torí náwó wọ́n búra wọn wọ́n torí sọ́rífù wọ́n búra wọn wọ́n torí bàlágà wọ́n búra wọn wọ́n torí mọ́ǹtìkì orin tó kọ lánàá ó ti ń fura sí kódà ẹlòmíì ti ń wùwẹ́ ẹni tó rà níyàn èèyàn báwo lọ́ọ́ ṣe rí n tó gbà lérò ó yá mọ̀ bí ìra wa ò ibo ló ti rí ṣé ọwọ́ ànábì Muhammad náà lẹ ti gbà dé kò rí bẹ́ẹ̀ o in ṣàlàyé fún wa bó ti sọ tàwọn tó ń jà wọ́n á fẹ́ sọ èyí tẹ́ ẹ̀ ń dákun áyà tí yín náà wà ní Kùránì o ọlọ́run ni wà ń tó ìfàtà ní mínà lè mú mi ní nàkìtàtà ló fà á sì lè mú mi ìnáwó máa وإن طائفة من المؤمنين فإن باغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر ọlọ́run ní tí ẹ bá rí àwọn méjì tí wọ́n ń bára wọn jà iṣẹ́ ẹ̀yin ti rí ẹ ti fẹ́ ṣoríire nìyẹn tẹ́ bá ti lè ráwọn ọmọ ìyá yín méjì tí wọ́n ń bára wọn jà ẹ parí ẹ̀ fún wọn ẹ̀yin náà ẹ ṣoríire àlìjọ náà nìyẹn ẹ parí ẹ̀ fún wọn àmọ́ tẹ́ bá fẹ́ parí rẹ̀ tẹ bá wá rí tó gbómi parí nú wọn tó lóun ò ní gbà gbogbo yìí ẹ pawọ́pọ̀ ẹ pawọ́pọ̀ kẹ dojúkọ ẹni yẹn ẹ pawọ́pọ̀ ẹ pẹnukọ̀ yọ ìbàjẹ́ ló ń ṣe gbogbo wa gbógun tì ọ́ torí àfẹ́ wàhálà àmọ́ tóun náà bá ti wá rí i pé ojú kan ni gbogbo àwọn ọmọ ìyá ń wà tóun náà bá padà kí ló ní kẹ́ ṣe ọ̀yà ẹ wá tún ẹ wá tún wàá sì ní obe iná ọmọbìnrin adìlẹ̀ wàá kí sì tú ẹ wá tún àárín ọ̀hún méjèèjì ṣe àmọ́ ẹ ṣe déédéé o ẹ dẹ̀ ṣe òdodo torí mi ọlọ́wọ́n ọba kí ni mo nífẹ̀ẹ́ torí mo nífẹ̀ẹ́ déédéé a ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní tá à ń ṣe ìbò láti rí ìtawà ń ṣe yẹn islam rẹwà ó wá dé ládé pẹ̀lú súrátù òjòrán ayẹ ẹlẹ́ẹ̀kẹwàá kí ló pè wá bá mi tún pè wọn ò tí ì gbọ́ ẹ̀pá sílẹ̀ rọ̀ lẹ́yìn náà àwọn واتقوا لعلكم ọlọ́run ní nọ́mọ́lì mọ́mínú na ìhùwà ọmọ ìyá ni yí ẹ mọ́ bára yín jà mọ́ ẹ mọ́ bára yín jà èmi ni ó sẹ̀sán ẹ má torí pílẹ̀ ní followers tó pọ̀ kẹ́ máa jowú rẹ̀ follower kan lẹ́ẹ̀fì wà lìjọ́ náà lágbájá ní thousand follower three million follower wọ́n wúlò ní ọjọ́ ìgbéǹdàlì kìí àmọ́ èmi ọlọ́run nìkan ni ó dájọ́ wọ́n ní fi dájọ́ ẹlòmíì lé èèyàn kan ní fọ́lọ́wà ó lè wúlò jẹni tó ní one million lọ ọjọ́ ìgbéǹdàlì kìí àmọ́ kìí ṣọjọ́ panel of judges pé kí làwọn adájọ́ sọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lémọ́ ni lemọ́lẹ́kọ̀ ìyá ọ̀ ìtọ́lọ́hun ó béèrè ni pé ta ló ní agbára èdè ta ló ní ìdájọ́ èdè ta ló ní ká fi síná lédè ta ló ní ká yọ kúrò nínú náà lédè. àmọ́ ìyá mi torí ọlọ́run ṣe torí ọlọ́run ṣe ẹ̀yìn torí ọlọ́run kó kó kó o lè torí ọlọ́run kó da kó da kó da lẹ́rù kó lè torí ọlọ́run fara nìyàn a máa ń torí ọlọ́run fayé rọ̀yàn lọ́rùn torí wọ́n bèrè pé kí lọ́lọ́run pa láṣẹ kí n ṣàǹfààní fáwọn èèyàn ló pa láṣẹ kéèyàn ni torí ọlọ́run ìrẹ̀ ní fún ẹ lóúnjẹ ọ ti mọ̀ pé kì í ṣe torí ọlọ́run torí kí lọ́lọ́run pa ká fún èèyàn lóúnjẹ ló pa o kò pa káyà ń láṣẹ o hmm. ká fún èèyàn lóúnjẹ ló pa ọlọ́májì aṣáṣe ìdàrú mo bẹ̀ yí lẹ́ẹ̀kan sí àbáwà tó ń mú tọ́píkì níbo láti rí ó máa ń gí ọmọ nǹkan bẹ́ẹ̀ máa ń tún èèyàn ṣe òun láti fẹ́ sọ ẹwà Islam mo ti sọ ẹyọ kan lẹ́nu gbogbo àwọn tí wọ́n bá gbọ́rọ̀ yìí Ọlọ́run wúlò fún bá wa dẹ́kun wàhálà lórí ilẹ̀ ọlọ́run bá wa kó ìfẹ́ padà sọ́kàn àwọn mùsùlùmí àwa àfa ọlọ́run kó fìfẹ́ padà sáàrin wa oníkálukú máa ṣe tiẹ̀ bó ṣe yí ọ tó bá ní ohun tó mọ̀ tẹ́nìkan ò mọ̀ sùúrù lọ́ọ́ fi gbé e kalẹ̀ ò lè dájọ́ fún ẹwà wa tán ní a ṣe wáàsí tó kàn lè ṣe wáàsí ni ò lè fipá mú èèyàn ọlọ́run ní ẹ mú wọn dódò mú sọ̀rọ̀ mi ò ní ẹ fi pa fún wọn lómi ó sọ bá nàbí wa Muhammad tó bá ṣe wá sí fún yàn ní sọ́tò káàpù lélẹ̀ wa tẹ́ni tó ṣe wá sí fún ọba wa gbọ́ ó ní má jẹ́ kínú rẹ̀ ó bàjẹ́ o má jẹ́ kínú rẹ̀ ó bàjẹ́ lórí pé ń bọ́ ọ̀sán wọn ò tẹ̀lé o kò dín ládàá rẹ̀ kù rárá má jẹ́ kí inú rẹ̀ ó bàjẹ́ obìnrin lọ́mọ ọmọ ní pàlà alákàbá ìlú nọ́fṣàkà àlá àṣàrì yìí ilam yomi nù bí àṣàlẹ̀ àdìsí àṣàfà. Ọlọ́ni rẹ̀ Muhammad ọwọ́ bẹ́ẹ̀ para rẹ̀ ni ọbẹ̀ bara rẹ̀ nínú jẹ́ torí ọ̀ṣẹ́ wà sí wọn gbọ́ torí wọn gba kùránì gbọ́ èwo ló kàn ẹ́ má dára rẹ̀ láàmú wà máa lé iná. níta ní kẹ́ ẹ ṣe ju pé ẹ jíṣẹ́ lọ jíṣẹ́ lọ́lọ́run sọ kódà tó o bá jíṣẹ́ ọ lè sọyọ̀ ní mùsùlùmí. ليس عليك هداهم ولكن الله يهدي àti mọ̀nà ẹ̀dá kankan ọ̀dọ̀ ọlọ́run ló wà àwa náà tá à ń sọ̀rọ̀ àwa náà ọlọ́run ló fọ̀nà mà wá ọmọ ìyá mi àbí ẹ̀yin kọjọ mọ́ ta ló fọ̀nà mà wá ó ní ká máa kí òun ọlọ́run pé ìwọ gangan kọ́ ó ní ká máa ní alihamudulilayi lẹ́dí àdáná hàzà wàmọ̀ kúnnà lè nà tádìá wọ́n tó mọ̀nà tèkẹ́ yìí sí ẹ calm down ẹ tẹ́ e mọ̀nà ọlọ́run lémi mo fẹ̀yìn náà mọ̀nà ẹ rọra pẹ̀lú àwọn tẹ́ ẹ fẹ́ pè ẹ má lè koko mọ́ wọn ẹ̀yin máa dájọ́ lé wọn lórí bẹ́ẹ̀ bá ti ṣe wáàsí mọ́ bẹ́ẹ̀ bá dájọ́ fọmọ náà ni wọ́n mi ò yàn yín ládájọ́ olùgbaninímọ̀ràn mo yàn yín ìwà rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ohun tútù tẹ́ fi bá wọn sọ̀rọ̀ gan ohun lò yóò líle lọ tó gbọ́ tó mú rẹ bá le jù á ní kọ́ ọ̀ṣẹ̀ sí ti ẹkémi náà ṣe tèmi tó bá rọmọ ìyá rẹ pé ń ṣe Islam báyìí èyí máa sáré condemn ẹ fẹ́ pè wọ́n sẹ́sìn ni òun lè ní nǹkan tí wọ́n ò ní alára kóun lè ní nǹkan tí wọ́n ò ní ara rẹ̀ ní ikhlas tó rò ó ọkàn rẹ̀ kò rí àṣírí àárín òun àtọ́lọ́hun ìwọ kàn fẹ́ fi ìmọ́lẹ̀ ìsìláàmù mọ́ ni ọ̀rọ̀ ra o mi ò gbà ó ṣàgbà mo mú ọ ẹ jẹ́ ká tèkẹ̀ yìí sí débi pé ẹ̀rí mùsùlùmí mi yóò lè kókó mẹ́ni tí ń kírun jọlọ́tí lọ ìjọ ọlọ́tí yẹn bá gba ìsìláàmù yóò a máa celebrate ẹ̀ yóò ọlọ́tí lè òtún wá gba ìsìláàmù ẹni tí ń kírun lọ́wọ́ tó kórìíra ń kọ́ wọ́n lẹ́nìkan bẹ́ẹ̀ wọ ní Islam a dá owó jọ fún a gbogbo rẹ̀ yìí tí ń kírun lọ́wọ́ tí ò jẹun láti jẹ táǹkọ̀ kárí ni ti pọ̀jù nínú ẹ̀sìn wa ò farabalẹ̀ ní etí ẹ̀ gbọ́ à wọ́n bá ní eléyìí àìríjẹ àìrímúlẹ̀ àfẹ́ẹ̀tì ẹ̀sìn ẹ̀ ẹni tí ń ṣẹ̀sìn yẹn lọ́wọ́ tí ò ríjẹ tí ò rí mu ńkọ́ tí ó kàn wá ẹjẹ́ àrọra gbogbo nǹkan kọ́ láyé ògbọ́yé lẹ́ẹ̀kan náà bẹ̀rẹ̀ ní di tẹ́sí bí òmú ẹ̀tọ́rí wọn lọ ṣe public lecture ẹbẹ́ pọ̀ndẹ̀ wọn di tẹ́sí bí òmú àà ẹ mọ̀ rọra tó bá kọ́kọ́ wo ayé pé kí lẹ́ ń fi tẹ́sí bí ọwọ́ yìí ṣe wọ́n náà wọ́n ń ṣe àṣkárì ni àwọn ń ṣe tẹ̀sí ni àwọn ṣe subhanallah àwọn ṣe alhamdulillah àwọn ṣe Allahu akbar àwọn ṣe la ilaha illallah wọ́n wá bẹ́ ṣàlàyé pé ọwọ́ ló yẹ kán fi ṣe ó sì bèèrè ń tí wọ́n sọ mọ́ ẹ̀kọ́ àwọn olú ọwọ́ rí wọ́n lu ọwọ́ rí gbọ́ngbà ọba ka òṣùkúrù láàsí kíráńkẹ̀sí ra àbí ẹ̀gbọ́rọ̀ mi ọba tó ní ṣe àsíkiri òkè ìgbà tó ní kó pọ̀ èló ni kó pọ̀ èló ni ọ lé mọ́ mú gbẹ́mú fẹ́ sí 100,000 àbí ó dà kánà bí Muhammad sí 100 sàṣálà mo fẹ́ kọ́ gbọ́ ni o kọ́ ní 100 lànà bí máa ń ṣe ní sọ fún ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ mi ju tànà bí lọ wọ́n gbọ́ tànà bí sọ kí mi ò gbọ́dọ̀ sí kọjá 100 ẹ mú jáde ìbólú ti ní mi gbọ́dọ̀ sí kọjá 100 nígbà tànà bí sàṣálà mo wà fọ́ lójú tí ó fọ́ lójú oníláyà zálù lisanu karot bá ń mẹ́sìkiri láì má jẹ́ kí ahọ́n rẹ̀ ó dúró ìṣẹ́jú kan jẹ́ ó máa rántí ọlọ́run gbogbo ìgbà mo sì fẹ́ ka three thousand ọwọ́ mi ò sí kọ́wọ́ mi tó ka one fifty ń ti gbàgbé torí kò sóúnjẹ ńlẹ̀ ń máa rántí kí lọ́mọ jẹ ń rántí kí níyàwó jẹ mo lè ti ka forty seven kí n rò pé mo ka thirty nine ẹ máa ń bẹ́ẹ̀ ẹ máa ń bẹ ẹ máa ń bẹ kọjá ọlọ́run ẹ relax ẹ calm down. ibi tó orí dé ní tẹlómi ti bẹ̀rẹ̀ ẹ má lé àwọn èèyàn kúrò ní ẹ̀sìn bẹ́ẹ̀rí wọn tí wọ́n kó jọ pọ́n ṣàṣàlátù ẹ ní eléyìí sí ní Islam pé ẹ tèkẹ̀ yìí sí i tí yé pàrìpàdé kan lọ ṣe ibi tí wọ́n ti jókòó ṣàṣàlátù yẹn kọ́kọ́ find out kí ni túmọ̀ jókòó yẹn wọ́n jókòó lé ọtí àwọn èèyàn jókòó àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ọmọ tó ń ṣe kọ́ọ̀tì àwọn náà jókòó ìjókòó ẹgbẹ́ òkùnkùn wà ìjókòó olùbáyéjẹ́ wà àwọn ilé ìjókòó ẹ tẹ́tí ẹ gbọ́ o ẹ farabalẹ̀ o wọ́n jókòó wọ́n kà fatia wọ́n kà múlíkù wọ́n kà yà kùránì ni wọ́n ń kà o wọ́n dẹ̀ ṣe tán nìyẹn àfa ò ṣe wáàsí fún wọn yóò pè wọ́n sọ̀rọ̀ ọlọ́run ó lè kọ́ wọn nírun ó lè kọ́ wọn sàká ikímọ̀ lẹ̀sìn a máa ń fara balẹ̀ ni a lè kọ̀ dẹ́ẹ̀mọ̀ kúkójì níbi tá a burú dé láyé ẹ máa o àwọn tó ní ọ máa yẹn ètò owó ló ṣe fún wọn ètò owó ni wọ́n ṣe torí àwọn kan ni wọ́n gbìyànjú táwọn èèyàn fi lọ ṣọ́ọ̀ṣì mọ́ wọ́n mọ̀ pé a lè bẹ lọ́hùn lóòótọ́ àbí jàmá mi mà bóyá ń gbọ́rọ̀ mi o lè rí pé táwọn èèyàn ṣe ẹ kìí ṣe exactly bí ànábì Muhammad ti ṣe nìyẹn òwò wá fẹ́ sọ fún ọba ànábì ti ṣe ọgbọ̀n ọgbọ́n lọ́ọ́ fi sọ ó sọ lọ́nà tí wọn ló fi gbà ládàá ọba tó ní wá nígbà tó fẹ́ ní ká ṣe wá sí fún yàn kò kàn ní ká máa sọ para jágba gbága ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن بوي ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن الله أعلم بمن ضل عن سبيله tó bá bẹ́ pè wọ́n ló làákàyè rẹ̀ o ẹni ebi ń pa tó bá fún un lóúnjẹ wàá pè pásítà tó bá ti lóúnjẹ kọ́ fún yàn ọ̀ ń pè sẹ́sìn náà nìyẹn o ẹni ò láṣọ tó fún láṣọ ọ̀ ń pè sẹ́sìn náà nìyẹn o ẹni ò nílé lórí tó ọ̀ràn lọ́wọ́ ò ń pè wọ́n sẹ́sìn náà nìyẹn o sùúrù láàfí báyàn sọ̀rọ̀ àìjágbe mẹ́ni táa fẹ́ ó ṣàtúnṣe ayé o àkọ́wọn àfáàtì yìí àwọn eléyìí wọ́n yanṣẹ́ ọlọ́run láàyò ẹ̀bẹ́ ṣe sádákà ẹ̀mọ̀ pé bí ó ti yẹ bẹ̀rẹ̀ nìyẹn ibi táà ti ń bẹ̀rẹ̀ nìyẹn àwọn eléyìí tán bá sí tíra wọ́n padà ṣàlàyé kí ní jẹ́ sọ́kúrù wọ́n ṣàlàyé fún wa bọ́kọ̀ èèyàn bá balẹ̀ òun ló ṣàlàyé ọ̀rọ̀ sẹ̀kínà fún wa àìbẹ́ ẹ̀kọ́ àbádọ́kan rẹ̀ ò balẹ̀ báwọn ló ti ṣàlàyé sẹ̀kínà à ń lé wọn léré a máa ń pàṣẹ fún wọn a máa bá wọn sọ̀rọ̀ gbà ò ṣá ò àláǹfààní kan táwa gan ṣe bá kọ́mọ lè kí à ní sanwó a sì mọ̀yàn bú a máa ń pọ́n ọlọ́run lé lára àwọn èèyàn ni àwọn ẹni ah alhamdulilayi àfa wa ẹ̀yin náà gbélé àfa wa iṣẹ́ yìí ẹ̀fẹ̀sì ẹ̀ àfa wa ìyàwó yìí ṣọ́ọ̀bù yìí adáwójú aṣe ah, ẹ ti ṣe dáadáa òun kọ́ ni ó san yín lẹ́san dáadáa ta ni yóò san tí àwùjọ kankan bá mójútó àfa wọn àmọ́ kí là ń ṣe nísìnyí èébú nìkan èébú nìkan àti gbà yín pé gbogbo ń tá a bá ṣe ta ni yóò sẹ̀san rẹ̀ ọlọ́run ni yóò sẹ̀san rẹ̀ àwọn tíra tẹ̀tí ẹ̀ lò láti ìdájí ẹ̀kọ́ jáde kẹ́ wá máa kọ́ wa lójoojúmọ́ ń bí ẹ̀ gbádùn ẹ̀sìn àwọn tíra míì pé wọ́n kàn ká inú mọ́tò kọ́lá ti kọ́ tàfútù lánàá. tàfútù wọn náà gbọ́ tàfútù bí kò fa nǹkan yà tàfútù bílẹ̀ ṣe ń mọ́ tílẹ̀ ń ṣú yìí èmi ló ń fàyà díẹ̀díẹ̀ ẹ gbọ́ ta ló ń fàyà ó ń fà mí ya díẹ̀díẹ̀ ìjọba ya mí tán lẹ́gbàá gbọ́ pé àbá wa ti lọ ìgbà tí ń ya mí lójoojúmọ́ ìzàzáàbà ìyáwó mọ dáàbà bá àdùkà bílẹ̀ ọjọ́ kan bá ti mọ́ báyìí tó bá ti lọ nǹkan lára ara rẹ ti lọ ẹ̀yin náà wò kọ́lọ́ ni ọ lò three thousand years àmì three thousand years ní tí mo rọra sọ yẹn gbogbo ẹ̀yin dẹ̀ wà bísí lọ́mọ lọ́mọ forty thousand years ó nọwọ́ ẹmọ̀ kí days ni mo sọ ọjọ́ ni mo sọ ibi three thousand six hundred ní ọdún mẹ́wàá ní three thousand kí ni mo gbé six hundred ní ọdún mélòó thirty six thousand five hundred ní hundred years ya ọmọ hundred years ó nọwọ́ thirty six thousand days days ni o àwúlò jọmọ àwúlò days àwọn ọjọ́ ni ọjọ́ ni mò ń kà ó ọmọ thirty six thousand days kó lọ́wọ́ ọjọ́ ni o ó ní tán bá bù fún ẹ pé ìwọ lágbájá iye ọjọ́ báyìí ló lò tí ọjọ́ kan bá ti lọ lára rẹ lọ àbára rẹ ò lọ ẹ sọ̀rọ̀ tíra wọn la kà á sí tàbú <laughs> ẹ dáhùn wàtẹ̀dì ó kalimanun ó ní ikú ń pè ọ́ ó yàtọ̀ sí MTN call ó yàtọ̀ sí Airtel call kọ́ọ̀lù ti ikú yẹn original yẹn. Láòrí ìlú àǹdà ẹ̀ àrẹ àyà sàn ìhàǹdà orí ìlú àǹdà. Ó sọ fún mi pé Abdulhakeem ìwọ ló kàn ikú nìyẹn o má wo bò mí àníwọ̀ ló kàn àwọn èèyàn bí mo ti ń sọ yẹn àwọn èèyàn ń rí ìdánù àwọn èèyàn ń rí ìdánù ẹ̀mí ìbí ogun àdúrà ni àdúrà ni ọlọ́run kò gbà á ó bẹ́ ká máa tọrọ ìlọ́rẹ̀ ẹ̀mí àbí pétẹ́mi wá bá gùn á lè ṣe dáadáa àyíbẹ̀kọ́ lọ́dọ́ mọ̀ jù wá lọ. sori wọn pé nǹkan tó ń sọ fún ẹ ni pé kì í ṣe bẹ́ẹ̀ mi ṣe gùn tó torí tí mo fún ẹ yẹn tètè máa lò ó ẹni ó lo hundred láyé kò sórí ire jẹ nílò fifty lọ o ẹn tí ẹn tó fi ṣe ló kan èmi ọlọ́run o tí n bá fún ẹ ní nǹkan díẹ̀ tó lò dáadáa ó wúlò ju ẹni tí mo fún ní nǹkan tó pọ̀ tí ò lò lọ o ọlọ́run kó lọ́rọ̀ mi gbogbo wa o torí ẹdí fojú mi wò mí pé ibo la tún já sí yìí o ọlọ́run á lọ́rọ̀ wa yóò wá jẹ́ ká fi sin lọ́hùn lára tá a máa bi wá nípa ẹwà ẹ̀sìn tá a sì tún máa béèrè ibo la ti rí ìtawà ń ara ẹ̀ ní tó ń lọ lọ́wọ́ láàrin ìlú ìjọba ṣẹ́rí gbogbo ẹni tó bá ti gbé sípò àdánwò ní ìjọba kí ni mo pè é gbogbo ẹ̀yin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí House of Representatives wọ́n ṣẹ̀ yàn sí Senate ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ jẹ́ gómìnà ẹ̀yin tẹ́ ẹ̀jẹ̀ jẹ́ House of Assembly ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ lọ́ṣẹ̀ nominate as ministers èyí tí ẹsẹ̀ wá sọ bàtà èyí tí wọ́n ṣe nominate as commissioners kìí ṣoríire àdánwò ni àdánwò máa ń di ìyà béèyàn bá fail ní sì máa ń dorí ire téèyàn bá pass ọlọ́run á jẹ́ kí pass. nǹkan tí mo sọ yìí pé àdánwò ni kìí ṣoríire ìjọ téèyàn bá pass àdánwò èèyàn gbà lórí ìjọ wọn yàn mí jọ sí tí mo ní kì í ṣoríire o ẹ má kí mi o mi ò sẹlẹbírètì o àwọn èèyàn ní báwo ni ẹ kí n gbọ́ wá sí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kí ni mo sọ tó yàtọ̀ sí tí mo ṣe wọ́n yàn mí mo ní ẹ má kí mi àbí ọ̀ràn ni mo tún wá débẹ̀ mo wá rí i pé ilé ọ̀daràn ni kò sórúkọ méjì tí ń jẹ́ àwọn ibi tó ń kó sí tó ṣe é pé láàárín ìṣẹ́jú kan bọ́ọ̀ bá ṣọ́ra ẹ̀wọ̀n lọ́ọ́ parí ẹ̀ ìbẹ́nìkan ló ṣe central bank governor níbi ọdún mẹ́sàn-án gbólówàǹsì kí lẹ máa ń rí nínú owó kí lẹ máa ń rí nínú ipò kí lẹ rí nínú àwọn nǹkan wọ̀nyẹn tá a fi máa ń jó ní tó bá yàn wá ilé àbámọ̀ ni ilé àbámọ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń dúpẹ́ ah stars ti débẹ̀ ẹ lọ bèèrè kí ni wọ́n ń wá àǹfààní tí wọ́n ó rí bẹ̀ ló kàn wọ́n àǹfààní wo náà wá fẹ́ rí àǹfààní tí ó gbé mi wọná làwọn fẹ́ rí orí n tó wà bẹ́ẹ̀ kì í ṣowó bàbá ẹnìkan owó olówó gbogbo ẹ̀ mo sì sọ fún wọn pé eléyìí ò tọ́ eléyìí ò tọ́ mo sì gbégbá àárín sísítẹ́ẹ̀mù bóyá àárọ̀nà àbáyọ àárọ̀nà àbáyọ anábíwá Muhammad sàṣálà ó ní máa ń rà máa ń rà mí kò mú ń kára bọ́ọ̀ bá rí tí ò dá kọ yìí bọ́ọ̀ bá lè yí kọ́ kọ́ fẹnu rẹ̀ kọ́ ọ̀nà máa ń fi tébù lé kọ́ ọ̀pọ̀ tébù mo sì mọ tébù wẹ́wẹ́ mo sọ jáde mo wá sí wáàsí láàárọ̀ yàbí mi ò wá ẹ̀ dáhùn ó ṣoríire àbí ìṣoríire ìtàn pè lóríire òjò bẹ́ẹ̀ lọ mi ò sí ń bẹ̀ mọ́ mo lálàáfíà wọn náà dissolve gbogbo ìjọ yẹn mo pẹ́ lórí sùjú ìgbé ọlọ́run àti o máa ń sáré gbàdúrà torí àwọn tó bá rí pé o fẹ́ ṣòdodo gan ìwọ gangan náà máa set up ẹ̀rí bí wọ́n ti ń fáwọn èèyàn lówó tí wọ́n sọ pé àwa la fún ní three million yẹn àwa la dẹ̀ òun ló dẹ̀ ní ká lọ jí thirty million ó ti rí àwọn akúrọ́mọ́ ní takori tí ogbó yẹn máa ní ẹ̀ èèyàn ní stars náà. ọwọ́ ta la ti bá wọ́n yàn wá sípò ká mọ́ tó iṣẹ́ ọwọ́ ànábì mọ̀ ọ́n mọ́. ara ń ni aráàlú ìlú le koko ìbànújẹ́ wọ̀lú gbogbo ohun tó wà nira yìí wọ́n tó bá bọ́bẹ̀ ò gbọ́dọ̀ yọ ọ́ in tó kàn ẹ́ ni pé báwo la ṣe máa ṣe táráàlú ó mọ̀ dùnnú khairu nnasi man yanfa'u nnasa ẹni tó ṣàǹfààní jù nínú ọmọ èèyàn ẹni tó wúlò jù nínú ọmọ èèyàn ẹni tó ṣàǹfààní fáwọn ọmọ èèyàn. ṣùgbọ́n èyí tá à ń bá yìí ẹ̀jẹ̀ á fi bẹ̀rù ọlọ́run sí i. nítorí pé ìgbógbó ń pa ojúgbà ẹni. ẹ wo gbogbo olùkàkì gbogbo olùtó yíwa kó àwọn mílítìrì gbàjọba mílítìrì gbàjọba nìkan là ń gbọ́ lójoojúmọ́ wọ́n ti gba ti nìjẹ́ kí ló máa ń dẹ́kun nǹkan yẹn ìlú òkú ayébẹ̀kọ mílítìrì ò dáa kí ni mílítìrì wa mílítìrì náà ò dáa àmọ́ ìjọba rere bí mílítìrì gan jáde aráàlú ni ó lè mílítìrì padà àbẹ́rẹ́ irú ẹ̀rí nígbà tó Israel ní Turkey àbí aráàlú ló gbàjọba padà fún Erdogan gbogbo wa pátá oníkàlùkù ká padà sí báwo lọ́lọ́run ti ní á báwo lànà bí Muhammad ti ṣe ìlú lè dẹrù ìnira yẹn ti ń pọ̀ jù tó ẹni wọn bá gbé sípò kánsílọ̀ ni wọ́n jù ú má yọ̀ tó wà nù commissioner list yìí ṣoríire ẹ mọ́ jù ú ẹ mọ́ yọ̀ ẹ wo minister of finance ní nìjẹ́ ìgbà wọn mú kí làwọn mílítì yẹn sọ fún wọn ní within forty eight hours ṣàlàyé gbogbo owó tẹ kó jẹ or we fire you firing squad ẹ lọ fídíò ẹ ń sunkún ni nǹkan tó sọ fún nìyẹn ọ náà ò lọ kóòtù o ṣàlàyé gbogbo owó tẹ́ẹ̀kó or we fire you firing squad ní wọ́n sọ á yìnbọn fún ẹ straight straight. ẹ jẹ́ á wọ bàtà tára àdúwọ ẹ jẹ́ á wọṣọ tára àdúwọ ẹ jẹ́ á máa ronú bí àwọn tí wọ́n kó lé wa lọ́wọ́ kì í ṣoríire bẹ́nìkan dépò wọ́n tún tún sọ bàbá ńlá àdánwò rẹ̀ wọ́n tó bá jẹ gọ́vnà tí ò bá yí ọ lọ wo ayé gọ́vnà tàná ẹ máa wò kí ló yàtọ̀ kí lè yàtọ̀ ọ ṣèjú kọ́ kó yẹ̀pẹ̀jọ kó o pè é nílé kọ́ ọ ra páànù kọ́ ọ pè é ní mọ́tò orúkọ rẹ ó lè ní tó bá fi mú tí kìí ṣe tiẹ̀ ó sínú olówó ó lè ló lè yà àmọ́ ọ̀tọ́ ọba fẹ́ rìn tó fẹ́ lálàáfíà tó ọba mú nǹkan ẹnì kan mọ́ tiẹ̀ ayé rẹ̀ ó dùn. ẹyìn wá mílíọ̀nù ọlọ́run ti fi àjẹ wá bàbá wa síwájú Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ọlọ́run á fún wọn ṣe gbogbo àwọn tí wọ́n yàn yìí àmọ́ nà ni kò lè dá ṣe kó máa yan ẹ̀yìn kan ni gbogbo ẹni wọ́n bá wá fi síbẹ̀ torí ọlọ́run nìkan ẹ̀ ṣe ṣe o tẹ bá torí pé wọ́n yìí ágì òkìlẹ̀ kan ní senate ìkan ni wọ́n ní owó tẹ́lẹ̀ fẹ́ ra mọ́tò yìí ti pọ̀ ju wọ́n ní ẹ̀ á nílé ṣiṣẹ́ wa tá bá ra mọ́tò. ta ni nínú yín ni ò ní mọ́tò? abẹ́ ìgbọ́rọ̀ mi ta ló fẹ́ lọ senate tí ò ní kúmọ̀ tí ẹ̀ ṣòfin pé abẹ́ ṣe tẹ́nìkan ò ṣe rí senate àsìkò yìí ní gba mọ́tò orí kò sẹ́ni tí ò ní mẹ́wàá mẹ́wàá nílé ká fi mọ́tò ara wa máa lọ house of rep ẹ tí ò bá ní mọ́tò ní ó jáde wá sọ wọ́n ní mọ́tò tiwa náà tó gbé káàkiri ìjọba àbírọ̀ mọ́ pa tọ́wọ́n ọmọ nàìjíríà bá rí i pé látọ̀dọ̀ ilẹ̀ ti ń kọ́ tiẹ̀ ara aráàlú ó mọ wálẹ̀ tó bá ṣe wáàsí fáwọn èèyàn wọn ó mọ gbọ́. àmọ́ níjọ́ wọn ní wọ́n fẹ́ẹ́ jà fún senate president pé ẹnìkan ló ń lè fún èèyàn kankan ní one one million dollars mo ní mo dáràn tó bá fún wọn tán ibo ni ó ti gbowó náà padà ìsara wa ni ó ti gbà àìṣe kan ibo lẹ ti rí ìtó máa ń dùn yàn ní pé ẹwà bá mùsùlùmí ń bẹ mùsùlùmí tí ó bá ṣòṣèlú sàárè ni ó mọ rántí o sàárè nìkẹ́ máa rántí o ẹ lọ wọ àwọn tó wà ń bẹ̀ lánàá ẹ ṣe ìrìn àjò lọ sàárè wọn kẹ́bìrì pé kí ni wọ́n mú wọ bí kí ni wọ́n mú wọ bí ni nǹkan tẹ́ ìmọ̀ bèrè nìyẹn o kí ni wọ́n mú wọ bí tí nàìjíríà fi dáa nìyẹn o kí dáa yìí ṣe yìí ẹ bá yàn yìí ẹni ẹ ẹ àti fọ́ bílíọ̀nù làwọn eléyìí ó ná thirty seven billion wọ́n máa ń sọ mọ́ ní a ní di senate tó tóbi báyìí a ah, sì ní di house of rep tó tóbi nítorí pé ìlú yìí òṣì ń bá wa jà èèyàn mélòó ló yẹ kó máa jẹ́ senator nàìjíríà wọn ò gbọdọ̀ ju thirty six lọ wọn ò dẹ̀ ní di house of rep èmi thirty six state ló wà kẹ́nìkan represent state kankan owó tẹ́ẹ̀mà náà yóò dínkù kẹ wá sọ pé owó tá a máa fún sẹ́nítọ̀ kọ̀ọ̀kan òun ni etí permanent secretary bá ń gbà ní ministry kò jù bẹ́ẹ̀ lọ aráàlú kan ò ní wa lọlé láti tọrọ owó lọ́wọ́ ẹ̀ ọlọ́run kò ṣe ń rọrùn fún wa ìmúlẹ̀ ti rí tibẹ̀ yẹn ìjọba ṣíṣe ni àwa là ń ṣera wa ìlú yìí lè dẹrùn nǹkan lè lọlẹ̀ tá a bá ọlọ́ni wà mọ́ yóò kọ ṣú ànọ́sì yìí ẹni bá ti ẹni bá ti kápá ojú kòkòrò ara rẹ̀. àwọn ni wọ́n máa ṣorí rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta nínú ìbéèrè tí ń bi wá tó bọ́ sẹ́wà Islam òun ni tó fà á tí gbogbo ayé fi dàrú. a ò mọ̀ tó máa bọ́lọ́hún fún ìrànlọ́wọ́ a sì mọ̀ nípa tó ń pè ní ìdàgbàsókè ọmọ ṣe mọ̀ pé gbogbo àwọn tí mo ní wọ́n bàdú jẹ́ ọmọ ni wọ́n jẹ́ láti inú ilé kan wọ́n ní amókun ẹrù ẹwọ́ kí ló sọ mo fẹ́ bẹ̀ gbogbo wa nínú Islam yìí ọmọ tẹ́ rí yẹn àdánwò ló fi wọ́n ṣe fún wa ẹni tí ó yege àdánwò lẹ́ni tó kọ́ ọmọ àmọ́ nísìnyí a máa ń fọmọ yan mo bímọ ọmọ mi rí báyìí lágbájá ò bímọ táwọn náà rí pé àánú làwa rí gbà ọlọ́run rí lè kẹ́ àwa gan-an lọ́ni wàhálà mu. kẹ́ ẹ lọ mọ̀ gbogbo tí ń bá fún yín àdánwò ni mo ṣe. ọmọ ni o ọlá ni o ìdẹ́bi yege ẹ̀ ní kẹ́ tó ọmọ lọ́mọ ẹ̀yà padà lò ẹ̀yà lọ tọ́ mọ lọ́nà tí ọmọ yẹn tó bá di ọlọ́pàá lọ́la yóò yàtọ̀ sọ́lọ́pàá tèmi ọmọ tá a bá fi ìtẹ́lọ́rùn kọ́ ayọ̀ ìbẹ̀rù ọlọ́run ọmọ tá a kò dodo kọ́ ọmọ tá a fi ìrara ẹni nílẹ̀ kọ́ àwọn èèyàn ò ráyè training ìyàtọ̀ wà nù training àti mo ṣe wáàsí fọmọ gbogbo ọmọdé bá ṣe wáàsí fún kò ní gbọ́ àbí kẹ́ tírénì ọmọ kí ló ń pè ní tírénì ẹni bá fẹ́ gbọ́ yé ọ̀rọ̀ àwọn fúbọ́là ní kó lò àwọn ọmọ tá à ń kọ́ sí ó dàbí fúbọ́là àwọn tó gbá bọ́ọ̀lù tá a kó sí yàrá tá a wá ń fún wọn ní lẹ́kṣọ̀ tó bá ṣe lẹ́tọ̀ ẹ̀ bọ́dún mẹ́wàá kò ní mọ bọ́ọ̀lù gbá ó dìgbà tó bá bọ́ sórí ẹ̀ dábì lọ́wọ́ nǹkan pè ní training orí fíìdì ọmọ tó ń sọ fún pé kó rẹra rẹ̀ ńlẹ̀ lẹ́sọ̀ ló ń ṣe kó lè rẹra rẹ̀ ńlẹ̀ ìwọ ni training ìjẹ́wọ́ rẹra rẹ̀ ńlẹ̀ tí bàbá tó rẹra rẹ̀ ńlẹ̀ ìyá tó rẹra rẹ̀ ńlẹ̀ tí wọ́n bá tọ́ ọmọ kí ni yóò ṣẹlẹ̀ sọ́mọ yẹn àmọ́ bàbá tó ń lo ìgbéraga lórí àwọn fámílì ẹ̀ tẹ́gbọ́n ẹ̀ wá tó ní kán má ṣílẹ̀kùn ọmọ yẹn ó padà nẹ̀gbọ́n ni abẹ́mọ̀ tírénì ní kí la bá lọ́wọ́ rẹ ọlọ́ni àtàmúrú náà náà sábìlì bẹ̀rẹ̀. Wàtá ń sọ́ọ́rẹ́ àrùn ìdàgbọ́. تتلون الكتاب أفلا Ọlọ́run ni Èwo ní kọ́ máa pàṣẹ nǹkan kí nǹkan bá ìlú dàkú jẹ́ nǹkan mí ìdíwọ́ gẹ́gẹ́ ń ṣe. Be, be an example of what you pray. wọ ìyá tó fẹ́ kọ́ máa máa lo ìjà kọ́ máa múra dáadáa ìwọ náà máa wọ mínísíkẹ̀tì jáde ọ̀ṣíralẹ̀ ọ̀ṣígbáyàálẹ̀ ó di fìtínà ládùúgbò ó wá ń fẹ́ kọ́mọ rẹ̀ ó máa múra Islam kó jọra ó ní tó ń sọ yàtọ̀ sí ń tó ń ṣe ó fẹ́ kọ́mọ rẹ̀ kó má hùwàkiwà ń lé ọkọ ìwà wo ni wọ́n ń wù lọ́dọ̀ ọkọ rẹ ìwọ bàbá tó fẹ́ kọ́mọ rẹ kó tọ́jú aya rẹ̀ ó tọ́jú aya rẹ̀ ọlọ́run ní gbogbo tẹ́ ń pàṣẹ yìí ò ṣe oníkọmọ yé wo tẹlifíṣàn ìdí tẹlifíṣàn lọ ti ṣe wáàsí o ní kí wọn sokùn ẹbí pọ̀ o jẹ́ kẹ́bí ó wọnú ilé rẹ̀ ìsọkúsọ lọmọ ń gbọ́ lójoojúmọ́ ìsọkúsọ ló ń gbọ́ lọ́dọ̀ ìyá ìsọkúsọ ló ń gbọ́ lọ́dọ̀ lọ́dọ̀ bàbá gbogbo ọ̀nà tó dáa jù ọ̀nà tó dáa jù láti fún ọmọ ni ká máa ṣe tá à ń fẹ́ kọ́ bó ṣe ibo la ti rí lọ́wọ́ àwọn ẹni àná ọmọ wọn máa ń hàkùrá nílọ́wọ́ wọn ni wọ́n ń sọ kiri gbogbo nílé ọmọ onígbẹ́ gbọ́ àsìkò náà láàrú àní onígbẹ́ gbọ́ tí bàbá rẹ̀ sọ tí ìyá rẹ̀ sọ ní láhàólá wàláàkú wádà àmọ́ gbogbo tó ṣe ọ́ gbẹ́rẹ́ lọ gbogbo gbẹ́rẹ́ ló ń wà ọmọ rẹ̀ ń ṣá lójú tiẹ̀ lọ. ọmọ yìí náà báwo náà ṣe ní ká wá rí gbogbo wa tá a bá ti róbìnrin ń sìn láàní all test ẹ̀wọ̀n ní ibo láti rí ìyẹn wọ́n sì pe àfáà kó wá ṣe ìgbéyàwó fẹ́ tó ti lóyún ó yẹ ká máa fi wọ́n sáàyè wọn ṣé ó yẹ ká gbóyún wá ṣe márèjì ọmọ àlè ni wọ́n ń pè yẹn nínú Islam ó rọrùn gan àti ṣe ìgbéyàwó ní Islam kò mú wàhálà wá. Wa àbá mi náà kọ́ bá pè é wàhálà ni ó kó wọn sí òun àtàwọn alága àdúró alága àbẹ̀rẹ̀ wọ́n lọ kó ìnira bá àwọn tí ń ṣe ìnáwó yẹn àmọ́ nínú ẹwà Islam àbá òsín ní ẹni tó fẹ́ kó ìnira bá wọn torí Nàìjíríà lẹ́fẹ́ wọ̀ yìí sówó tẹ́fẹ́ bíi balẹ̀ mo fẹ́ gbà lọ́wọ́ yìí ni àbí tẹ́fẹ́ jọra mọ́tò àbí tẹ́fẹ́ bọ́yàwó yìí rárá o àfọ́gbọ̀ ọbẹ̀ nǹkan mẹ́rin ni wọ́n ń pè ní yìí a bá lè ṣe yìí láàrin ten minutes ọlọ́run má fò wá sọ́wọ́ ọ̀tá wa ẹ bá ń ṣàmì a bá lè so yìí láàrin ìṣẹ́jú mẹ́wàá kódà ó lè ṣe nù pálọ̀ tó bá ti rí wa kí ni wọ́n máa dùn kí àlàáfíà dé ẹwà ti dé ìdùnnú dé ibi tó bá rí wa kẹ́rù máa bà wọ́n pé ee wọ́n tún dé o lókè náà ń pè ní ìjáàbù àkókò nípa àkọ́kọ́ ìwọ ọkọ tó ló fẹ́fẹ́ tó ló fẹ́fẹ́ ìwọ ìyàwó tó ń gbà òun náà gbà kò sí wàhálà láàyè ìlú lẹ́kọ̀ọ́ àǹtẹ́rìsọ ní sáà ẹ lè fẹ́ obìnrin tí bá gbọ́dọ̀ yọ̀ǹda ṣó yọ̀ǹda ó ló ń yọ̀ǹda a sì bí bàbá rẹ̀ bàbá rẹ̀ ṣó yọ̀ǹda bàbá rẹ̀ ló ń yọ̀ǹda a sì béèrè pé wá kí ni sàdáàkì èló ló fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ̀ oníbùkà bá tí a mí ní gbogbo one thousand ìyẹn ló sọ abẹ́rẹ́ tẹ̀tọ́ gbogbo ìṣòro láǹgbé láàrin ẹbí yẹn kò sí lára ẹ̀ àwọn yẹn kàn dà fún sádàkà ni sádàkà ni kò sí lára condition marriage gbogbo ara ìjáàbù ara kẹ́tù ara kùránì kò sí mbẹ̀ àfi tí ọmọ obìnrin yẹn bá béèrè fún àdíàdù àlá ipò òun ni sàdá kíhun pé ìkùrá ni sàdá kíhun ẹni kíhun sàdá kíhun ní kánlẹ́lẹ́ lọ́ra ọmọbìnrin mi á ní kí ọkọ òun dìde kó ka wà jù wá ó tó bá ti kà ó tẹ́wù lọ wọ́n ní tó ọmọbìnrin ló lè bèrè ẹ lè pàṣẹ ẹ lè ń dandan ní kó gbowó ó lè lóun ò gbowó lọ́wọ́ ọkọ àbí kò lè sọ bẹ́ẹ̀ á sì rí ọmọbìnrin mi tí ó ní ájì ló fẹ́ gbà yóò ní ó múra lòun fẹ́ gbà tí àwọn oníkálukú yóò wò sáìsì ọkọ rẹ̀ kó tó máa bèèrè àbí onílọ́kùnrin ò bá san wọ́n ó pè dìde gẹ́gẹ́ bí oníṣìnà níjọba ilẹ̀ àti àwọn wọ́n sọ ilé nítorí pé àìmọye èèyàn ló wá bí òun ni wọn ò so ìlú fúnyàwó wọn àìmọye obìnrin ní ń gbọ́ mi lọ́kọ rẹ̀ ò tí ì so ìlú rẹ̀ ó sì wá lé ọkọ wọlé ti rí yẹn nínú Islam èèwọ̀ ní ṣìnà ni wọ́n ń pè yẹn ọmọkọ rẹ kò gbọdọ̀ súnmọ́ ẹ mọ́ kó ṣẹ̀tọ́ lé ẹ lórí a lè ṣe inú pálọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún nígbà bèrè náà mo sọ yẹn ìwọ kọ sí ògbà wà ló gbà ìwọ ìyàwó kọ òun náà ló ń gbà bàbá ìyàwó abẹ́gbọ́n ìyàwó abábúrò ìyàwó àwọn tó lè fi ìyàwó lọ́kọ ọmọ mẹ́rìnlá nínú ẹbí wọn tí kan ní wọn bá ti ní àyàndá kó mọ jẹ àyà fún lágbájá á sì bèrè sádà kí kí lọ́lọ́ọ́ gbà lọ́wọ́ rẹ̀ ó ní mo ní kó mi ní one thousand five hundred naira tí ó ti fún ọ ó ló ti fún mi ó tẹ́ ọ lọ́rùn ó ló tẹ́ ọ lọ́rùn á sì wá ẹlẹ́rìí méjì ẹnì kìíní ó dìde orúkọ mi ni Abdulsalam Abdullahi láti ìdílé ìyàwó ó jẹ́rìí sí ìgbéyàwó yìí ó o ẹnì kó tún dìde ilé ọkọ mo jẹ́rìí sí ìgbéyàwó yìí ṣèyí dínà àlá ákìdì nìka ẹ̀ tẹ́ ẹ bá ti ṣe wọ́n dọ́kọ àtáyà Islam rẹwà bí ó rẹwà ẹlòmíì gan tó bá dààmú dààmú dààmú tó gbowó títí kò wá ní mọ́kúrò ibẹ̀ sún wọ́n pọ̀ bẹ́ẹ̀ wá dààmú títí ẹ̀sùn wọ́n pọ̀ káwọn ẹnìkan ní kọ́kọ́ máa bọ̀ ọmọ wọ̀rẹ̀ dá ní ìyàwó tí ó yẹ kọ́wọ́ wọ àfá kan ìyàwó Islam rẹwà àbí ò rẹwà ẹ dáhùn bàbá ní family biscuit àti mineral wòlímọ̀ ti bẹ̀rẹ̀ lọ ìgbàgbé wòlímọ̀ ìyàwó èyí dandan ká pẹran abẹ́ran wà bẹ́ẹ̀ ó jẹ́ ìṣù àtàtà lónìí ó ti ṣe wòlímọ̀ o gbàgbára èèyàn bá ṣe ká ni bọ́ọ̀sì lè pa màálù mẹ́wàá ó ṣe wòlímọ̀ náà ni. ẹ dá mi lóhùn jẹ ẹsìn yìí rọrùn àbí rọrùn ẹ mú ní rọrùn ẹ má nira ní lára tọ́ba bímọ ń kọ́ jọmọ́ tọ́ba bímọ ń kọ́ tó yẹ kéèyàn lọ yá oko bẹ́ẹ̀ ṣe kó mọ́ rárá o ọmọdé ti ń ṣàdúrà fún yẹn àti inú ilé ti ń ṣàdúrà fún yóò bá dé ẹ ṣàdúrà fún ẹ gbé mi sétí ọ̀tún ẹ gbé kámọ́ sétí òsì ẹ bá ṣàdúrà fọmọ yìí tó bá dijọ́ keje ìjọ wo ni wọ́n sọ jọmọ́ ẹ lọ́wọ́ wò síkà tí wọ́n fún yín wò síkà táwọn àbá fún yín kọ́pìlì sàtìfíkẹ́tì ọjọ́ keje ló wà nínú bẹ́ẹ̀ bá wá lówó àti ṣe lọ́jọ́ keje wọ́n ní kí ẹ sọ di ọjọ́ kẹrìnlá àbí méje méjì kí ló túmọ̀ sí wọ́n ní bẹ́ẹ̀ bá lágbára àti ṣe lọ́jọ́ kẹrìnlá ẹ ṣe ní ọjọ́ kọkànlélógún twenty one méje di mélòó lẹ́yìn twenty one ẹ̀ bẹ́ẹ̀ bá lágbára wọ́n wá yàn ọ̀dà ọjọ́ kọjọ́ fún wa. kí sì ni wọ́n ń pè ní ẹran yẹn náà kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹran yẹn nìkan ní jẹ́kọ̀ọ́ ẹran yẹn kódà kò sí iṣẹ́ àti dínkù rẹ̀ fi tẹ́ǹtì bẹ̀ ẹlòmíì lówó tó yẹ kó fi rẹ́ran ìdajì owó yẹn ó lọ rẹ ẹja ìdajì ó lọ ra chicken ìdajì ó ro ó sì rẹsì ayé ẹ̀kọ́ ìdajì ó gbaṣẹ́ àti tẹ́ǹtì ó ní mo fẹ́ ṣe wú owó tó pa odidi ẹran tó o bá pa ẹran tó o bá ha ní tútù ó ṣe kó máa bó ṣe kó wọn. ó ṣe ó ṣe kó mọ nìyẹn o tó bá rówó bọ ẹran yẹn ó ṣe kó mọ tó bá tún rówó dín ó ṣe kó mọ àyẹ̀wò tó bá lè fi sáàárín àwọn ọbẹ̀ kí ló ṣe yẹn ẹni pé supporters club làwọn yẹn gbogbo àwọn rẹ́sì sẹ̀mó kí ni wọ́n àbí ẹ̀ dáhùn supporters club ní rẹ́sì àti sẹ̀mó èwo gangan ní gidi gangan ẹran yẹn ní jẹ́ àkíkọ́ gbogbo ìyàtẹ́ fi ń jẹ àwọn àfáà fẹ́ kọ́kọ́ fún tí àti búrẹ́dì láàárọ̀ àwọn àfáà náà gbà mọ́ àríwẹ̀kọ́ àwọn àfáà náà máa ń ṣera wọn ni pé ah, àwọn náà jí lọ sí kó mọ́ kí lẹ́ ń jí lọ sí kó mọ́ ẹ bá wá ṣe tán ẹ wá ní kọ́mọ lọ pẹ̀rùn ah! irọ́ o kì í ṣe gbà tó bá sọ orúkọ ọmọ náà ṣe ń pẹ̀rùn o àṣùbà kan tó pèrún abẹ́gbọ́ ẹran yóò ti kọ́kọ́ lulẹ̀ wíì àbọ̀ máa pèpè ẹlò tí ó ti jiná ká tó lọ kí láwọn abèrè sọ́bẹ̀ ti délẹ̀ kẹ́ tó pè wá àwákọ́ lẹ́nì ká fi iṣu àtàtà kábi kan gíní káwọn ọ̀rẹ́ yín wá máa fẹ́ràn mú sí lẹ́yìnrọ̀lẹ̀ ìrọ̀ o ẹwà omi tó wá lágbára dé òbí tí ò lówó àti ṣèkó mọ́ tọmọ rẹ̀ bá dàgbà wọ́n ní kó sọ fọ́mọ rẹ̀ pé ní ìrówó ṣèkómọ rẹ̀ wọ́n lọ́mọ lè ṣèkómọ yẹn fúnra ara ẹ̀ òfin wo ni àtẹ̀lé bẹ́ẹ̀ la yukalifullahu nafsan illa ma ata ọlọ́run ni mi ò ní bí ẹni tí ń bá fún ẹ ìtọ́ ọ̀bá lágbára mi ní bí ẹ ṣùgbọ́n ẹ má mú ọ̀rọ̀ yìí kéèyàn wá torí ẹ̀ tó ní mi ò ṣe kó mọ wọn láti lọ wọ́n tó rí ìyàwó fẹ́ tí wọ́n fẹ́ tí ò lówó wọ́n ní kó máa gba àwẹ̀ ní kò gbọ́dọ̀ fẹ́yàwó tó wọ́n bá fi fẹ́yàwó olójúṣe tó ṣe lórí ìyàwó náà tó fi lójúṣe tó ṣe lórí ọmọ wọn lọmọ tá a bá ṣèkó mọ rẹ kò ní lè ṣe pẹ̀lú bàbá rẹ ẹjọ́ bí ìyá ọmọ Ọlọ́run á bò wá láṣìírí rẹ bẹ́ẹ̀ ṣàmímọ àwọn àṣà Islam ni mo ń ṣàlàyé yẹn o tí ò pa wàhálà gbókù bá kú àdúgbò àtúndà tọmọ olókù bá dọdọ yìí kí ló máa sọ owó kí ló wá tọrọ ẹ̀jẹ̀ sí mímọ́ tó bá ti ń ṣàdúrà lẹ̀ ti máa mọ̀ a ní jọ tí a ní bàbá ojú bàbá yẹn ní ti máa sọ bàbá mi ìjọkíjọ tó máa fẹ́ lọ má jẹ́ rìnrìn Ìbàdàn nù yàrá kí ni tó máa dúrà yẹn ẹ̀tún yarí ẹ̀ sọ̀rọ̀ kí ló fẹ́ fowó yẹn ṣe ìbòlẹ̀ ti rí ìbànújẹ́ ló ṣẹlẹ̀ sẹ́ni tí a gbà lọ́wọ́ yìí a gbà yàn kọ́ lọ́wọ́ yìí àbàyè ló jẹ́ ni ẹ má jù ú ẹ má máa yọ ẹ dá a mọ̀ pé nǹkan kan kàn yín ẹ má mú aṣọ a ń bà yín inú jẹ́ pé ká fi dán yín wò kẹ́lẹ̀ mọ̀ pé gbogbo tẹ́ni ṣe ó padà lọ ẹ má pè lérè ẹ má ta tẹ́ǹtì ẹ nídìí iṣẹ́ à kí la fẹ́ ṣe jọmọ́ abẹ́ sìnkú àbí gbogbo yín wò wípé èwo ni iṣẹ́ àti tẹ́ǹtì bẹ́ẹ̀ tó bá ti gba iṣẹ́ àtọ́ gbé tẹ́ǹtì kalẹ̀ ọ ṣàlejò àbó ní ṣàlejò àwọn ibi tó ń gbà wá nìyẹn o níta máa máa wo àwọn èèyàn báyìí ni máa wà àwọn èèyàn báyìí ni kí làwọn èèyàn wá ṣe àwọn bá wa sílé àbọ̀ wọn bá wa kó mọ́ ọlọ́run ní tí n bá dùn yín nínú ẹyọ tí n bá bà yín nínú jẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ní faradà ìwọ tó sunkún láàárọ̀ pé ìyá mi ò bá mi sọ tẹ́lẹ̀ o ò náwó lọ síbítù kó mọ́ kú dààmú kó mọ́ kú èmi ọlọ́run padà mú lọ ó sì sunkún gbà tó dé aṣọ bọ́ lára rẹ̀ ó sì wá dalẹ́ tó ń jó eye ah! máa sọ pé ayé ń ṣe bẹ́ẹ̀ jọmọ eye ń sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ jẹ́ àfijọ́ ànábì Muhammad o báwo ni wọ́n ṣe sìnkú ń bá tiẹ̀ ìwọ tó bá lóbi tóbi rẹ bá ń bẹ láyé tọ́jú rẹ̀ ti dáadáa fún un ṣàdúà fún fún lówó kọ́lé fún láṣọ fún gbogbo tí wọ́n ṣe bóbi ni yàn ṣe fún ìjọ ọlọ́run bá gbà ibi tí iṣẹ́ kù sí àdúà àdúà lókù tó ọmọ ṣe ò tún gbọ́ taná ní kó ṣàdúà fún hmm, gbogbo a lè ṣàdúà fún ẹ ti understand but èwo ni wọ́n sọ yí pé direct ni ó mọ̀ lọ gbogbo yẹn nǹkan mẹ́ta yìí. wọ́n ní báwa bá ti kú gbogbo nǹkan ti parẹ́ ọ̀nà mẹ́ta ló kù tó fi máa balada. gbogbo sàárà tí wọn náà ṣe lẹ̀ tó bá yìí já ràn-ìràn-ì ọmọ balada ó kọ́ mọ́ṣáláṣí lẹ̀ ọmọ balada yóò máa jà kiri kànga ló gbé àwọn èèyàn yìí ń pọnmi bẹ́ẹ̀ ó mọ̀ gbalada hospital ló ní àwọn èèyàn gbalada gbogbo tó o bá ní ti máa ń ṣàǹfààní fáwọn èèyàn ó mọ̀ gbalada. ìmọ̀ wo ló fi ilẹ̀ táwọn èèyàn yìí jàǹfààní àìmọye àwọn àfa àwa ńláńlá ńlẹ̀ Yorùbá tíra àwọn ìwà ńlẹ̀ bí nǹkan bá kà á wọ́n mọ̀ gbalada. Àwọn. Àwọn ẹni ìyẹn lè rìn. ẹlẹ́ẹ̀kẹta ni ọmọ tí ń ṣẹ̀sìn ọmọ wo ni mo pè é ọmọ tó ń ṣẹ̀sìn tó kù yẹn fi ilẹ̀ wáládùn sáàlẹ̀ kìí ṣe ọmọ lásán o kìí ṣe ọmọ amogó tó fi ilẹ̀ o kìí ṣe ọmọ ọlọ́tí tó fi ilẹ̀ o kìí ṣe ọmọ tí kìí kírun tó fi ilẹ̀ o mo máa ń sọ fáwọn èèyàn pé ṣó fẹ́ ṣàdúrà fún bàbá rẹ̀ ó sì fẹ́ kọ́ lọ́hùn ó gbà á wọ fún ara rẹ kọ́kọ́ máa sin lọ́hùn ọmọ tí ń sin lọ́hùn lọ́lọ́hùn sọ o tí ń tẹ̀lá ṣe ọlọ́hùn tó bá ṣàdúrà fóbi rẹ̀ ọlọ́hùn ó gbà ní àwọn yẹn ló kù tó ta bá ṣàdúrà ta bá ti sin òkú kó ká kó máa lọ kí là ń wá kiri àwa máa mújọ́ a máa mújọ́ sí gbogbo àwọn ọjọ́ tá a mú yẹn ò sí lára ẹ̀ ìfẹ́ ẹnu là ń lò àbátáwọn kan ń ṣe nù tàwa náà bá ní báwọn náà ṣe máa ṣe nìyẹn a ò lọ sínú ẹ̀sìn wa pé ẹjọ́ mo fẹ́ mọ bí ànábì Muhammad ṣọlá àdàsí ó ti sìn bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣe dáadáa fún bàbá mi torí lẹ́yìn tó wá ṣe yẹn tán kí làwọn nǹkan tó máa bá òkú yìí gbogbo ìtẹ́ ìjókòó tẹ́ ẹ lẹ́ǹjẹun tẹ́ ẹ ṣe kìíní kan kò sí lára ẹ̀ òun ló máa bá bàbá bẹ̀rẹ̀ sádàkà tí bàbá yẹn ò ṣe o lè wá bí ọ̀là wà ẹjọ́ ìmọ̀ nílé tí ó ní wà mo fẹ́ máa san iye báyìí fún yín lóṣooṣù ẹ bá máa fi san sálárì àfà méjì méjì bó dẹ̀ ṣe ṣe yẹn kódà ò ṣàlàyé bá àfà ń tó jẹ́ torí àfà kọ́ lọ ṣàlàyé ta lọ ṣàlàyé fún ọlọ́run ló máa ṣàlàyé fún ìrẹ́ ọlọ́run láádá tó wà nínú iṣẹ́ báyìí bá ń fún bàbá mi ìwọ ló sì kú orí ìyá kan lọ́mọ tí tí ó mọ̀ tọ́jú rẹ̀ ló bá dójú sọ ìyá yẹn ó wá ń ṣe sádàkà fún ìyá yẹn sádàkà fún ìyá yẹn ó wá yan lọ́fúlà méjì ló bá bẹ lọ́run péré ọlọ́run ládá tó wà bẹ yìí yáà mi ọlọ́run máa ń yáà mi ládá yẹn tó bá jẹ́ tó ṣe ájì tí ò lè lọ nínú ọlọ́wọ́ tó sì ti ṣe ájì tí ò lè ṣe ájì tí ẹ ò lè ṣe tàwa fún ìyá ẹ ò lè ṣe ó múra fún ó lè ṣe sádàkà fún àwọn tó ṣe dáadáa sí láyé kọ́ ọmọ ṣe dáadáa sí wọn orí ò mọ̀ bá òun ò lè sí lọ́hùn mọ́ kò lè sí lọ́hùn mọ́ ti lọ àmọ́ wọ ọmọ tó filẹ̀ ẹ̀sìn tí wọ́n ṣe tó yẹ kó gba ládàá rẹ̀ ọ lè donate ẹ̀ tó bí rẹ̀ àwọn nǹkan tó ń pè sàárà ni akírun kan ń sìn ló bá dédé kó jẹ wá àwọn èèyàn bá jẹun náà dúpẹ́ náà ṣe gbogbo ẹ̀ kó bẹ́ẹ̀ nìkan sọ ẹni tó ló ń jẹun káwọn èèyàn kan jẹun ni ta lọ́ọ́ bá sọ ẹ sọ̀rọ̀ mọ́ tí mo kí wọ́n lò ní ládàá ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run aláwọ̀ ẹgbẹ́ kan tó ní ìtẹ̀ fún ìyá àti bàbá rẹ̀ ó sọ fún wa lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ẹ máa san sálárì fún àwọn àfa ìfà ó lè fi sọ̀yà ó lè fi sọ̀rúkọ̀ ìyá rẹ̀ ó lè fi sọ̀rúkọ̀ bàbá rẹ̀ ìbára àfa mọ́ṣáláṣí ẹ dúró ti sọmọ ẹgbà ẹgbà ẹgbà láyé ìgbà yẹn wọ́n máa ń jẹun mọ́ṣáláṣí ni ààrẹ nìkan tó rántí bàbá ẹ̀ tàbí ọ̀gán lè sádàkà fúnra rẹ̀ sàrà máa ń gbà gan-an ṣùgbọ́n ayé ọ̀dájú la wà yìí ayé ọ̀dájú la wà yìí ẹlòmíwà tó bá wa kírun tí ò lè wọn lánàá ẹ lè mọ̀ wọ́n ìjọ tó bá gbóúnjẹ wa tó jẹ ẹ bá lọ fírì lọ́ọ́ pè ní pé ààrẹ ni jẹ́ o lọ́mọ lọ́wọ́ tí nàìjíríà wà sí i ẹ̀ dáhùn kí èèyàn gbé sẹ̀mọ́ wá tàbí rẹsì ọdún ìlú yẹ̀kẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ nàìjíríà ń sin ọmọ táwọn èèyàn ṣe àwọn kan ò níṣẹ́ méjì wọ́n da ọmọ wọn sí ìlú ẹni wá bí ipa ti wà tó bá ti wá lókèétì ẹ̀ ẹni yóò wá wú ẹ̀ wọ́n wá múra jù ní pati lọ bẹ́ẹ̀ bá rí wọn ẹ̀ nídá wọn padà pé kalẹ̀ wá ní ọ̀nà tí wọ́n gbà múra ẹ mọ̀ kí wọ́n padà tó ní nǹkan bá sì pàdé wọn kò tó sọ pé talẹ̀ bá wá àbí jókòó jókòó ó wá jẹun ẹjọ ìdásàárà ń padà sínú mọ́ṣáláṣí ká kírun ká sálámà ká máa lọ báyìí kò sí bẹ́ẹ̀ láyé òjíṣẹ́ ńlá Muhammad ẹnì kò béèrè kí ni lágbájá jẹ ẹnì kò béèrè nípa àwọn ọ̀dọ́ mọ́ṣáláṣí ta ló ti rówó iléèwé san ta ni bàbá rẹ̀ ń ṣàìsàn ẹnìkan obìnrin ìyá táàrí kí ló dé tí ò wá ṣọ́nṣà ìsàn ni ẹnìkan ò rántẹ nìkan mọ́ ayé ọ̀dájú nìyẹn àjàmáàtò rahma ìtọ́npẹ̀ jàmá ìkẹ́ni ọlọ́mọba wa dá ìkẹ́ náà padà gbogbo tá a bá ń ṣe ká máa bèrè pé báwo lọ́lọ́run ti ní a ṣe àdìgbẹ́ parí ẹ̀ gbogbo òwò tó o bá fẹ́ ṣe láyé máa ṣe nílànà ìsìláàmù ìlànà ta ni kíní kan ti wà ń ta ń sìn wàhálà tó wọ̀lú yìí ó ti sọ àwọn èèyàn lẹ́ni tí ń jẹ gbèsè ọmọ ìyá mi mo bẹ̀ yín ẹ má ìyàwó kí ni mo ní a má ṣe ẹ dáhùn mọ́ ẹ mọ̀ kí lẹ́ẹ̀kan mo sọ pé tó bá jẹ́ ọlọ́run lèèyàn fẹ́ sìn ọlọ́run dùn ó sìn àmọ́ ń jọ́ tó ọba ti ń torí ẹnìkan ṣe nǹkan bẹ́torí ìyàwó mi ṣe bẹ́torí ọmọ mi ṣe bẹ́torí lágbájá ṣe ó bẹ̀rẹ̀ sí ní ṣe ń tọ́ lágbára ìtọ́lọ̀ ń sọ fún ẹ̀rẹ̀ áyà tí mo kà lẹ́ẹ̀kan yẹn lè yóò fèkè zó sáà tí ẹni tó bá lówó ni mo ní kó ṣe tí mo ní ó ṣe o ẹni tí mo fún èmi máa bí i wọ́n ti bá fún lówó mo fẹ́ kọ́ náwó àmọ́ ìwọ́n tó ṣiṣẹ́ tẹ́ kó owó díẹ̀ náà ló ní owó díẹ̀ tó ní yẹn ti tẹ́ èmi ọlọ́run lọ́rùn tó bá jẹ́ torí mi ni ó ti tẹ́ mi lọ́rùn ọmọ tí mo ní kó tọ́ èmi ni ó sọ ẹ lẹ́san kódà kan máa fa chicken ìyá nílé ibòmíì torí gàrí àtẹ̀pà yẹn ó gbalá dá lọ́dọ̀ èmi ọlọ́run wọ́n mọ́ wọn lọ iléèwé kan iléèwé náà wọ́n fọmọ rẹ̀ sí iléèwé tọ́ lè àfọ́ọ̀dù kódà kan ní jẹ́lé ó sinmi ni kì í ṣe bíléèwé ṣe rí láyé ọmọ ó ṣe rí àlùbáríkà lójú má jẹ́ kẹ́nìkan kan fọ́ọ̀sì ẹ lọ yáwó ọlọ́mọ afa ìsàn ṣe wá ẹ ṣàmì dáadáa ṣe rí gbogbo àwọn nǹkan tá a gbé sí dá nínú fóònù yẹn tọ́mọ sáyé pé yá thirty thousand yá fifty thousand ah páńpẹ́ ni wọ́n o ẹ mọ̀ pé kan jẹ́ páńpẹ́ mbẹ̀ mi ìdárúkọ ẹ o ẹ̀tún bá wọ́n yí ń kọ́ wà rí pé páńpẹ́ lélé yìí o ẹlòmí àwa yíyáwó tó bá ti yáwó kan báyìí a tún yá mi sàn mí a tún yá mi sàn mí ìmí ti wá wọ wàhálà yóò wá dé pé ọ̀nà máa dárúkọ mi lọ́la ọ̀nà àpòsí ah, ìwọ̀ mọ́ dárúkọ rẹ̀ bí wọ́n lè yáwó ẹlòmí ma kọ́ rí pé wọ́n tẹ̀sì mi ni pé sí ẹ mọ́ àbá sáàmínú àní báyìí máa ojoojúmọ́ ni wọ́n ní sí ẹmọ lágbájá ìwọ́kọ́ wọn àdárúkọ ẹ̀ wọ́n ní sí ẹmọ lágbájá ó yáwó lọ́wọ́ wa kò sanwó tẹ́ẹ̀bà fẹ́ kí ní ìtẹ̀kí kalẹ̀ méjì tó ní ẹ̀mí kí ń dúró fún yàn mi ò ń gbé ayé rọ́ mi tanra mi ìfẹ́ lọ wá sí ìbá lówó mọ́tò ìní lọ ń ṣe wá sí fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé mi ládá kan náà ní ń gbà ibi tí mọ́tò ṣe gbé lọ èèyàn ń rìn jama ìlú òní ni wá lára o ọgbọ́n lèèyàn fi ń gbé o ọgbọ́n ti kúnnù kùránì wá má lè rẹ̀ lérè ibi tí ó bá ti sọ́nà àti lọ máa rìn lọ díẹ̀díẹ̀ ọ̀rọ̀ nàìjíríà ló máa sọ tó máa fi débẹ̀ pé á ah, ọlọ́gbẹ́ ṣàdúwà ń lu yìí ó ti dé alápẹ̀rẹ̀ ò tí mọ́ bó ṣe ń rìn lọ yẹn ló ń láàgùn bó ṣe ń láàgùn nínú àwọn dókítà ń dùn tóró ọmọ alálàáfíà gan because ó ní iye ẹsẹ̀ tó yẹ kó gbé lójúmọ́ orí tí wọ́n sọ pé ẹni tí ilé ẹ̀ jìnnà sí mọ́ṣáláṣí ó máa ní ládàá gan torí ẹ tó bá ti ń gbé ẹsẹ̀ kankan ọ ń kọṣẹ́ rélẹ̀ tó bá gbẹ́sẹ̀ míì ọ ń pẹ̀ṣẹ̀ rẹ̀ dẹ́nà ẹlẹ́ẹ̀kejì gbogbo èèyàn kọ́ ló máa lọ kí o ẹni tó bá sọ pé à ọ̀rẹ́ mi ojú lọ̀rọ̀ wà wà ní kó gbé sí WhatsApp fídíò àbí ẹ̀kọ́ gbé sí fídíò máa rójú ẹ̀ torí lómi rò pé tó ń bá fún ẹ lákàmọ́ nìkan ló máa lè fóun ní nǹkan gbé sí fídíò ká máa wojú ara wa báyìí o mọ́ ṣe gbé fáwọn ọmọ rẹ̀ wọ́n bẹ̀ gbé sí whatsapp fídíò a mọ̀ ríra wa kò ní lè mọ́ wa lágbára ọlọ́run ẹ má yáwó tuntun wá ní rìbá ẹ má ṣe owó rìbá tọ́lọ́mbá ni mo fẹ́ jagun ẹ má ní kí lọ́lọ́run fẹ́ ṣe ṣẹ́rá àwọn owó èlé owó èlé owó èlé nínú Islam ẹwà ti Islam bẹ́ẹ̀ fi ṣàlàyé fún yín tàbá gbé àwọn kan ní Islamic Bank bí a pè ní Jais àbí Taj Bank àbí Lotus àbáwọn tí wọ́n ń ṣe Islamic window ìtumọ̀ ẹ̀ ní pé tó bá ní o fẹ́ lọ ra tẹlifóònù yìí wọn ò ní fún ẹ lówó tó rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá gba owó kó wọn fẹ́ ṣe business ìgbà ẹ̀ náà màmá kó wọn fẹ́ yí ẹ̀yìn òkú padà abẹ́mọ̀ tó bá di àṣetánimọ̀ bá rìn o sì ti yẹ́yìn òkú padà àwọn sì máa fi interest kún fún ẹ tó fi talé tó ń gbé òní mọ̀ ṣùgbọ́n nǹkan táwọn islamic máa ń ṣe ni pé wọ́n á ní ṣe tẹlifóònù ló fẹ́ rà brand o àwọn ní ó lọ rà tó bá wá rà wọ́n á ní ṣe twenty thousand ni á fi ten thousand sórí ẹ̀ kó máa jẹ́ èrè ẹni tó gbówó kalẹ̀ tá a fẹ́ ya ẹ lówó ẹ̀ ó dè ló tí ó san padà tẹlifóònù 20 wọ́n ó jèrè 10,000 ó dè ló 30,000 yẹn ló san padà ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò sì ní kọjá 30,000 kódà tó bá torí pé wọn ní fowó èlé sí i tó bá wá sángbà tó yẹ kó san ó ní pẹnáltì tán máa ní kó ọ́fíìsì pẹnáltì yẹn tó bá sanwó yẹn báǹkì yẹn ò lè lo owó náà sádàkà ni wọ́n ní kan fi ṣe látara pé wọ́n fẹ́ kí wọ́n gba rìbá bẹ́ẹ̀ náà ni insurance takafuli insurance wà ó mọ̀ pé èyí jẹ èyí ò jẹ ní insurance ìtayé ó kọ́lé ó wá insure ọlé yẹn ilé náà gbogbo agbára ilé náà 40 million ni ó wá ń san premium ó wá ń san premium tó bá jẹ́ pé ńgbà tó san tílé náà fi jó 10 million ló yìí san ilé ní insurance company gbọ́dọ̀ fún ẹ Forty million náà gbọ́dọ̀ fún ẹ ẹ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn dáadáa tán bá la ìṣọ́ ilé wa pé ilé yìí o mọ ìṣọ́ ẹ̀ fún 40 million àwọn ò ní kí n máa san àwọn owó kan lóṣooṣù ìjọ ilé náà bá jóná tó bá pé ogbó tí mo ti san lóṣooṣù ten million ló kú sí èló ni mo ní kán fún mi tí ó bá ti jóná forty million ni wọ́n ó fún mi kí ni ìyàtọ̀ ten àti forty yẹn thirty million ọlọ́run ní aráàmù ló jẹ́ ọ̀lẹ́tọ̀sí ibo ló ti fẹ́ kán rí tí ó fi jẹ́ èèwọ̀ nìyẹn o pé mo ìṣọ́ mọ́tò mi ó dẹ̀ ti wá jóná mo dẹ̀ fẹ́ lọ gba mọ́tò mi padà owó tó ń sọ lóṣooṣù ó ṣe pé one point five million ní mọ́tò yìí seven million ni wọ́n ń tà ọlọ́run lọ́ọ̀ lẹ́tọ̀ọ́ sí five point five million èrè yẹn haramu ni ibo ni kò ti rí ìtara fi ń nílùú nìyẹn o torí wọn fara ní kankan bí kankan ẹlẹ́ẹ̀kejì forty million ló yìn ṣọ́ọ̀lé tó bá san owó títí títí títí títí ẹ̀mí ilé bá gùn ilé òjò ó rẹ gbọ́dọ̀ má san pé san di 70 million yẹn ìjọ ilé náà bá jó ilé náà fún ọ 40 million ọlọ́run ní 30 tó wà láàrin ẹ̀ èèwọ̀ ní fún insurance company náà aráàmù ẹ̀ bá ń gbórúkọ ọlọ́run lórí àmọ́ takaful ó yàtọ̀ sí ẹ takafuli tó fi wá lẹ́mìí balẹ̀ takafuli insurance gbogbo yóò máa dáwó gbogbo tẹ́ ń dá yẹn bí donation sínú pool dáṣọ àwọn mùsùlùmí wọ́n lè ṣe HMO kí ní tí wọ́n ń ṣe yẹn eh, tán fi ń treat àwọn èèyàn lọ́spítù ẹ lè kóra yín jọ kẹ ṣe gbogbo àlàndáwó làndáwó làndáwó ìjọ ìkànnì wa bá ní kidney problem gbogbo owó yẹn ni wọ́n fàyọ fún láti ràn án lọ́wọ́ ayé ń dá ayé ń dá tí àwọn báńkì sí kìpọ̀ ẹnì kan ò ní retí kí mo fẹ́ gba nǹkan padà ń bẹ̀ torí tó bá ṣẹ́kù wa ní kàn ṣe investment investment yẹn èrè tó wà lórí ẹ̀ wọ́n máa fún wa ọ̀rọ̀ Islam dùn púpọ̀ ó ti yàtọ̀ sí pé ó jẹ owó haramu torí pé in tó ń kó nira bára ìlú èèyàn yá owó alájẹsẹ́kù ó sì ra ọ̀kadà ẹ wá ní lẹ́yìn tí ó sanwó yẹn padà o lóṣooṣù gbọ́dọ̀ máa san ten ten thousand owó èlé ni náà bá jí ọ̀kadà yẹn lọ ẹjọ́ ń pọ́n ìjí lọ ìjẹ́ owó tó lé yẹn ìjó dúró ẹ̀ sọ̀rọ̀ mọ́ owó yẹn ò dúró rí gbàtàwọn èèyàn báyé jẹ́ lọ́dún kan wọ́n lọ yá owó tó máa lọ sókè owó rìbá wọ́n lọ fi ra shares Sears tán wára nǹkan ní ẹ̀ tẹ́wọ̀n pé Sears lè lọ kí ó lè wálẹ̀ ó lè lọ kí ó lè wálẹ̀ àmọ́ owó tẹ́ lọ́yà ibo nìyẹn lọ <laughs> ọlọ́mọjà sórí burúkú gbogbo àwa tó ṣe é pé bọ́n sílé ọtí àwọn náà lọ́lọ́ ṣàdúrà bẹ́ ẹkọ́ máa bèèrè pé èwo ni gbogbo láti rí gbogbo àwọn rándaràndà báyìí ṣé a ta fẹ́ jẹ́ àpàdé ta jẹ́ ìran èèyàn mẹ́wàá náà ni yóò jẹ ìyà ọtí ọlọ́mọ kàwá mọ́ ẹni ṣe yóò jẹ ìyà ẹni bá wọn ṣe yóò jẹ ìyà ẹni bá wọn gbé yóò jẹ ìyà ẹni tó ń gbé lọ fún yóò jẹ ìyà ẹni bá wọn tà yóò jẹ ìyà ẹni tí ń gbowó títà rẹ̀ yóò jẹ ẹni mú yóò jẹ ẹni tó rà fún wọn yóò jẹ ìran yẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ náà lọ́rọ̀ rìbá ó lẹ́ni tó san yóò jẹyà ẹni wọ́n san fún yóò jẹyà ẹni tó bá wọn witness ẹ̀ òun náà yóò jẹyà alọ́gbọ́n fún gbogbo aníṣẹ́ alálùbáríkà gbogbo ń tàbá bẹ́ ṣe nínú Islam ẹ̀yin ẹran tí bó ṣe rẹwà báwo la ṣe máa survive nǹkan tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sí alákọ̀ọ́kọ́ ọlọ́ni man amila sọ́ọ̀lẹ̀ àmì dákàrí àwọn ọ̀sán ميادين صالحا ذكر وأنثى وهو مؤمن فلا مؤمن وهو مؤمن فلا نجعل حياة طيبة ولا نجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون gbogbo ẹnikẹ́ni tó bá ti ń tẹ̀ láṣẹ ọlọ́run obìnrin ló jẹ́ ọkùnrin ló jẹ́ ọlọ́run tó bá ti gbà mí gbọ́ ọlọ́run ní èmi ọlọ́run ní yọ̀ǹda ayé rere fún ẹ àwọn tó ń bá wí ẹni tí ó ṣe ṣírígbù kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run ní máa ń kírun rẹ̀ lásìkò bẹ́ẹ̀ ṣe ń kírun yìí ẹ̀ lálàáfíà ní máa ń gbààwẹ̀ àwẹ̀ máa ń jẹ́ kí lálàáfíà gbogbo àwẹ̀ tá a gbà ọlọ́run bá kó gbà fún wa ẹ má gba àwẹ̀ gbogbo gbà àwẹ̀ dáa gan bákan náà ní bá yan zaka tí bá ń ṣe sádákà ohun tí ó jẹ́ ká yé wa ó dáa ní jẹ́ kí àánú kó pọ̀ láàrin wa ó ti rẹ́ nìkan ìwọ lo wákàtí kan nídìí wardrobe ó máa ṣọ tó fẹ́ mú níbi táṣọ pọ̀ dé ẹnìkan wá wà kó pààrọ̀ aṣọ fódìdí oṣù kan ó sì mọ́ pèé sẹ́gbẹ̀ẹ́ kó ràn án lọ́wọ́ oúnjẹ tó o ọfẹ́ jẹ máa wá bí ọ ti fún èèyàn lóúnjẹ ọ gbàládá gan nísìnyí ó ń sọ fún wa pé fàlákìtà àmàlẹ̀ akọ́bà jọmọ́ ẹ jẹ́ a ṣàánú ara wa o wà máa dìrọ́ ọ́kà màlẹ̀ fàkùrọ̀kọ̀bà ẹni tẹ́ bá rí tára ni ìwọ náà lè dá àyàn lẹ̀ àwọn nǹkan díẹ̀díẹ̀ la lè fi yọ̀yàn nínú wàhálà áwọn ètò àmọ́ ìyá omi nàìjíríà ti wọ̀ yẹn sìn nàìjíríà ti wọ̀ ọlọ́run tó bá ní kán fún yàn ní oúnjẹ nígbà tí ọ̀dá bá dá nàìjíríà ọ̀dá ti dá àbí ọ̀dá báyìí ìyàn mú àbí òmú èló ní báàgì rẹ̀ sí ẹ̀ dábí lóhun o bó ṣe ọ̀dá ti dá o ẹ má torí pé rí èèyàn kó sanra kò ní nǹkan tí ó jẹ o ara yẹn kàn wá ń bẹ ni o ẹ ṣàánú èèyàn gan ẹ má waste nǹkan kan ẹ ṣàánú àwọn èèyàn tó bá wà nílé ilé eléyàn mẹ́jọ ilé tíkẹ́ẹ̀tì àlìjánà nìyẹn o face me and face you ọlọ́run fẹ́ kó sáré rí àwọn wàhálà kan ní o má so oúnjẹ kínú rẹ máa dùn báwa la ró oúnjẹ jẹ pàwọn tó kù ìyá ìyá ìyá múrítàlá ẹ má bọ́ wá ká bọ̀bẹ̀ fún yín àwọn iṣẹ́ àlìjánà nìyẹn o yẹtí màzáàmà kọ̀rọ́bà ẹ̀gbọ́n rẹ ẹni fílẹ̀ àbúrò rẹ àwọn ọmọ tán filẹ̀ bàbá rẹ àwọn tán fi ọmọ òrukàn tán ní bàbá tán lómi ti ń tọ́jú wọn DOB wọn anyone ló lè mú DOB wọn how miskina tàbáwọn aláìní tán ti dẹni lẹ́lẹ̀ ẹ jẹ́ ká ṣàánú àwọn èèyàn ìtàbí gbalada kìí ṣe ilé tá a kọ́ ta ni òrí lé gbé tọ́ ṣàánú ta ló jẹ́wọ́ ilé tọ́ ṣàánú kì í ṣe iye oúnjẹ tó jẹ tàlébí ń patọ́ fún lóúnjẹ kì í ṣe iye aṣọ tó wọ̀ ta ni ò ráṣọ wọ̀ tó fún láṣọ ta ni ò lálàáfíà tó yẹ pé látọ̀dọ̀ rẹ ló ti rí ẹ máa jẹ́ ká máa ṣe ẹlẹ́yàmẹ̀yà Ìgbò lélẹ́yìí Haúsá lélẹ́yìí Yorùbá lélẹ́yìí iṣẹ́ náà nìyẹn o nínú Ìsìláàmù tó bá ní àṣe dáadáa ẹni human being ló lè tààrẹ ìrànlẹ̀jẹ̀ náà kò bá jẹ́ bàbá àtìyá kò bá jẹ́ bí kò bá jẹ́ àbúrò bá jẹ́ gan kò bá jẹ́ ìbátan kò bá jẹ́ aládùúgbò ó mọ̀ wọ́n rí o ó mọ̀ wọ́n rí o kódà kó jọ mojú ọ̀nà kódà kó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ tàbí wọn ti ń bẹ lábẹ́ rẹ níparí tá a bá ti ń ṣe àdúrà ká máa ṣiṣẹ́ tí ó yẹ ká dúà gbà jọmọ́ kí ni mo fi parí ẹ̀ yìí mo fẹ́ fàṣírí nǹkan kan hàn yín lénìí gbogbo ẹni tí ń bá ń ṣàdúrà tí ò bá sin lọ́run ó ń tanra rẹ̀ ọlọ́run ló ní ká ṣàdúrà o ẹ wá lọ wo bó ṣe lóun máa gbàdúrà àdúrà yẹn karọ́bà náà tì náà ẹ máa gbẹ́lẹ̀ àṣírí ni o. náà ní ẹ̀wò àwọn tó mà dúà ṣe jù wọn tọrọ ayé lásán àwọn ń tọrọ ọlọ́run ṣe dáadáa fún wa láyé ṣe dáadáa fún wa lọ́run má jẹ́ àwọ̀ná ó ládùúrà tó dáa jù yẹn ìgbà tí yóò fún wa ní ṣí ń kó lórí ẹ̀ ó ní kí ni. ọlọ́run ní orí ayé tó tọrọ orí alìkíyàmọ̀ tó tọrọ iná tó ọ̀fẹ́ wọ̀ ọláìkà láhùn nà sí ibù mímọ̀ kásábù máa lọ wo iṣẹ́ eré tó ṣegun mi máa wòrùn tó kí máa wàwẹ̀ tó gbà máa wo sàká tó yàn máa wẹni tí sunkún tó pa lẹ́rìn inú ẹ̀ ní ti ṣòre fún ẹ lọ́wọ́ làhùn nà sí ibùn mímọ̀ kásábù iṣẹ́ tó ṣe ẹ̀sìn tó o ṣe bó o ti gbọ́rọ̀ sí mi ọlọ́run lẹ́nu kì í ṣe pé o mọ̀ mí bẹ́ẹ̀ o o mọ̀ mí sìn ní kọ́ ọmọ sọ o mà ṣe mí tẹ̀lé ẹlòmíì tó bá ṣe àdúrà láàrin ìṣẹ́jú márùn-ún ọlọ́run máa gbàdúrà ẹ̀jẹ̀ ni tó jókòó lé fún forty days tí ń ṣàdúrà lọ kí ló fà á forty days ti tiẹ̀ ìrun ní fi ń kí àwẹ̀ ní fi ń gbà ẹbí ló fi ń kójọ òdodo ló fi ń ṣe ó fi ń pààyàn lẹ́rìn ni ń sẹ́lẹ̀kúndẹ̀ lẹ́rìn ló lo forty days tiẹ̀ fún ilé ìtìlẹ̀kùn mọ́rí kò jáde kò kírun kò róòrùn kò rí nkankan nǹkan ń sátíà ni. abáàsá mìíràn lọ́nà má jẹ́ àṣìṣe kálù àbí kí ló sọ yìí àwọn àfáà ni wọ́n ń gbọ́ wá sí àwọn àfáà rẹ̀ àwọn àfáà wà rẹ̀ àwọn àfáà rẹ̀ àbí olójú òun ò gbọ́dọ̀ rí oòrùn which means tán bá pèrún ìtumọ̀ ẹni pé tán bá pèrún tán bá pèrún kò ní gí báwo lè yíò ṣe kírùn tó jùlẹ̀ onírórùn ọ́sà bọ́ta ṣàlọ́lá alámájá ṣorí ibú jọmọ́ ẹ̀tẹ̀ra mọ́ṣẹ́ o iṣẹ́ yẹn ní owó o ma wo iṣẹ́ ṣẹ́ wá rí iṣẹ́ wá yẹn kò tó gbé wa dàlìjọ́ náà bẹ̀ tó ma wo ó ní àánú ni àbí nígbà tó wá fẹ́ sọ àwọn tó ma ṣàánú ó tó ti sọ àwọn tó ma ráàánú yẹn gbà ó ní wàlẹ̀ mọ́mí náà wàlẹ̀ mọ́mí náà àwọn tó ń gbàmí gbọ́ lọ́kùnrin àti lóbìnrin alátìlẹyìn ni wọ́n jẹ́ fúnra wọn olùran ara wọn lọ́wọ́ ni wọ́n jẹ́ wọ́n ń pàṣẹ dáadáa wọ́n ń pàṣẹ dáadáa ẹ máa gbọ́ àwọn tó máa ráàánú gbà ni wọ́n dẹ̀ ń kọ́wà àbàjẹ́ wọ́n dẹ̀ ń kírun wọ́n ń kírun wọ́n dẹ̀ ń yan zàká wọ́n dẹ̀ ń tẹ̀lé àṣẹ ọlọ́run àti ti ànábì Muhammad sáyà rẹ̀ hàmù hùmù lọ àwọn tá a dárúkọ yìí ni máa ṣàánú which means wà á ṣiṣẹ́ rẹ̀ nígbà tó ń sọ nípa ẹmọ kí n máa ń sọ àwọn èèyàn kan ta alijana Firdaus wọ́n ta ní three four five naira ó wà ń ta three four five naira ẹ bá náà ń ta ó ṣì bù gan-an tẹ́nibọ̀dì bá kú báyìí àtẹ́tí ò kírun rí aláàmùkó forí jù bàbá wa alábàáṣe wọn lọ́mọ àlìjẹ́nà fìrìdáùs àlìjẹ́nà fìrìdáùs yóò ṣìpù tó yẹn ni òun ló lẹ́sìn tó yẹn wá ọlọ́run bí ẹkẹ màwọn tó máa fún ó ti ṣàlàyé pẹ̀ sínú kùránì àlìjẹ́nà fìrìdáùs kọ́dé àfúlà àlìmọ́mìnú náà kọ́dé àfúlà àlìmọ́mìnú ọkọ̀ jẹ́ onígbàgbọ́ òdodo Àwọn èèyàn tó ń bẹ̀rù mi lórí ìrun wọn. Àwọn èèyàn tí wọ́n parọ́, wọ́n ìsọ̀sọ̀kúsọ, wọ́n ìjẹ́rìí èké, wọ́n ìsọ̀rọ̀ ẹ̀yìn, wọ́n ìsàbòsí, gbogbo tọ́lọ̀ ń pè léèwọ̀ ẹnu wọn ìsọ̀sọ̀kúsọ. Àwọn èèyàn tí máa ń yan zàká, wọ́n yan zàká. Wọ́n ò ṣe ṣìná, wọ́n ò ṣe ṣìná. Fàyín náà ò gẹ̀rù. Àmọ́débìtà. Àmọ́débìtà dáwọ̀rọ̀ àzáàríkà. Fáwọlá ìkà. Wọ́n ò ṣe ṣìná, ẹlẹ́tọ̀ wọn nìkan ni wọ́n ń bá lò. Àwọn tí à ń sọ yìí tẹ́bá fi wọ́n sínú ìjọba wọn àmánà ni tọ́ bá kó mọ́ṣáláṣí dání àmánà ni tọ́ bá léyàwó lọ́dọ̀ àmánà ni tọ́ bá lọ́mọ lọ́dọ̀ àmánà ni gbogbo tẹ́bá fi sọ wọn wọn a máa dá padà bó ṣe yẹ kán dá padà tọ́ bá wá ṣe lérí wọn a máa mú lérí wọn ṣẹ kí ló fi parí ẹ̀. tí wọ́n bá kírun wọ́n máa ń ṣọ́ táìmù ìrun ni tí jásùkò ti fẹ́ tó ọlọ́run láwọn tó bá ṣe léyìí. Àwọn ẹni tí ó jogún rẹ̀ kí ni wọ́n ó jogún? Yẹ́rìsó náà lè fẹ́rẹ̀ dá ọ̀sà. Ọlọ́run láwọn eléyìí ni máa fi sáré jẹ́ ọ̀nà Firdaus tí wọ́n ń pín ní 3 for 5 naira street yìí. Ní Suratul Kaf, káfíyẹ̀ parí ẹ̀, ó ní nà lẹ́dínà àmọ̀nù àmìlúsọ̀lẹ̀ àti ìlú. kánátìlà yànnà tó lè fẹ́rẹ̀ dá ọ. Àlá kọ́lé ní ìnàfíà láyá mi ògbó àníyà ìwàlá. Tó bá ní Nùsùlá, nǹkan tó máa fi gbàlejò wọn ló ń sọ bí kí délé yìí sì kẹ fún mi ní ẹ̀kọ́ àtàkàrà ìgbàlejò ni inú mi ó mọ̀ dùn ni ọlọ́run ní ìgbàlejò oríṣi méjì ló wà o ó ti sọ pé àwọn kan wà tó ṣe gbé iná àtàdínà jahannama lílẹ̀ káfìrí ìnànúsọ́lá àwọn kèbèrí iná jahannama níbi gbàlejò wọn ṣùgbáwọ̀ ilé Jannatu Firdaus gbogbo ọ̀tá wà ń bí ọlọ́nkù sí ọlọ́mọ àlìjẹ́nà Firdaus ẹ̀yin náà tẹ́ gbọ́ mi lé ọlọ́ṣe ọlọ́mọ àlìjẹ́nà Firdaus wá sí tá a ṣe lé ní ọlọ́mọ ṣe lé ní àṣemọ̀ fún wa agbára sí aburú májò tọ́ sí wa mọ́ṣáláṣí táwa kálítù májò tú láéláé gbogbo àwọn àgbàlagbà bí mo ṣàdúrà fún yín ọlọ́run bá lọ́rẹ̀ mi gbogbo gbogbo ẹni wáṣẹ́ ọlọ́run bá fún ọ níṣẹ́ rẹ̀ ìlú yìí ọlọ́run má mọ́ wa lára ọlọ́run bá wa kọ́ wọn mọ́ ṣe aṣíwájú bọ́lá ahmed tinubu ọlọ́run má jẹ́ ó ṣiṣẹ́ gbogbo àwọn tí wọ́n ń gbà ṣiṣẹ́ ọlọ́run má jẹ́ wọ́n ṣiṣẹ́ ọlọ́run má jẹ́ kí ìlú ó dàrú má jẹ́ kí nàìjíríà ó ṣubú má jẹ́ kí ìlú wa ó kùnà jẹ́ kí tayé wa ó jẹ́ kálíkì àwọn ọ̀rọ̀ dàjú bẹ́ẹ̀ lọ àpolùkọ́ làázà àwọn tó ń wò wá lágbára ọlọ́run àgbàràsí àbúrò ní tọ́sí gbogbo àdáwọ́lé yìí ò ní di ìbànújẹ́ ó ti ń dákò dámọ́ lọ má fi kàn yí ẹgbàtán ní níbo lẹ ti rí wọ́n ní ká sọ̀rọ̀ hajj ọ̀rọ̀ hajj yẹn in tẹ́ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run ní pé kọ́lọ́run kó gba hajj torí bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìgbà tí wọ́n dọ̀hùn eyín náà lọ ń ṣe àwọn yẹn pọ̀ gan ẹlòmí ò dẹ̀ mọ̀ bẹ́ ṣe ń gbọ́ yìí tí bá ti parí wá sí ìkẹ́ ẹ̀ lọ yọ́ so kẹ́ ẹ lọ yọ bó bá jẹ́ náà àfáà ló ti rí káàfáà náà yọ wọn ò gbọ́dọ̀ sí mọ́ ẹ̀ o torí nǹkan tí mo ṣe ń sọ eléyìí ni pé ẹlòmí ò mọ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ pé ẹ̀sìn yìí mùsùlùmí fẹ́ ṣe dáadáa o ẹlòmí ò mọ̀ tẹ́lẹ̀ kò mọ̀ pé bá ṣe kírun yìí o gbọ́dọ̀ láníyàn pé mo kò fẹ́ kẹ́nìkan rí ẹ̀ kò gbọ́dọ̀ sílẹ̀ mi ẹ̀ pé máa nìyẹn tó bá rí mi pé mi náà ń kírun yóò lè gbéṣẹ́ yẹn fún mi kò gbọ́dọ̀ sí lẹ́mí ẹ̀ tó ọba fẹ́ wá bí ta ló gbọ́dọ̀ wà lẹ́mí wa tá a bá ń bọ̀ bí bákan náà tó ọba fẹ́ ṣe sádákà kò gbọ́dọ̀ ní lẹ́mí ẹnìkan tó yàtọ̀ sọ́lọ́run torí ọlọ́run là á ṣe é ṣe kì í ṣe kí mo fẹ́ jẹ sàràkí àdínì tó rí bí mo ṣe náwó tó wọ́n wá yàn mí rárá ìjọ tọ́lọ́run bá ń san ẹ̀san yóò ní kọ́ ọlọ́run bẹ́ni tó torí ẹ̀ ṣe é gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ájì àìní ilẹ́mi pé tí n bá fi délé wọn á gbà ọ̀nà tán lè gbàgbà náà ní kán rí yìn rẹ̀ so eyín yẹn ó ń bàṣẹ jẹ́ yóò sì àyín lẹ́nu pé lọ́hùn àwọn àfáà làwọn tó ń kó wọn lọ tó lẹ́ni bá kó wọn lọ yóò gba rìyá yóò gba rìyá yóò gba rìyá tó bá lọ̀dọ̀ ọdẹ tí sọmọ sáré bẹ yọ kó tẹ kọ́kọ́ yọ ẹ kúrò náà ọ̀rọ̀ ẹ pé mi ò mọ̀ tẹ́lẹ̀ ìgbà mo jẹ àmírùlẹ̀ hajj wọ́n máa ń kọrin bú mi lẹ́kọ̀ọ́ ẹ̀rí àwọn tó gbọ́ gbọ́ àwọn tó gbọ́ tó tẹ̀lé wa ó gbọ́ gan o ẹ tó ń kọ́yàn four thousand lọ ó ṣe ní rí àwọn díẹ̀díẹ̀ àbí ẹ gbọ́ tí bá ti wá ṣe tán ní Madina àwa kọrin wá ní tí mo bá ṣe èyí máa kà ó èèwọ̀ lẹ́jọ́ yìí èmi náà wí o èmi tí mo dẹ̀ jẹ́ bàbá ń wákà fúnra rẹ̀ èmi náà yà dá wọn lóhùn padà a níbẹ̀yìn bá ṣe èyí máa kà ìyẹn ẹlẹ́jọ́ èmi o ọba aláhùrà yóò bí mi ọba aláhùrà yóò bí mi o bẹ́yìn bá ṣe èyí máa kà ìyẹn ẹlẹ́jọ́ èmi ọlọ́run ó bí mi èmi là mírù ti ń kó yín lọ yóò abìrì pé ṣọ́ sọ fún wọn so ẹ̀rí tó bá ráwọn àfàtún lálàáfíà ní nàìjíríà yìí wá wọn lọ ọ̀ lè rí lẹ́yìn wọn èmi ti ṣe aláàjì 20 so lágbára ọlọ́run ìtẹ́yìn ọba máa ń gbà téèyàn ṣe ọlọ́run máa ń darí jiyàn ẹ gbọ́ mi dáadáa ọlọ́run máa ń ṣe gíní ẹlòmí ò gbọ́ ni ẹlòmí nígbàgbọ́ jù mí lọ by far kò mọ̀ ni tí wọn bá sì fa ìmọ̀ kan ṣe ọlọ́run ń darí jiyàn ẹ̀sìn yìí dáa púpọ̀ amọ́ndẹ̀yìn pé at least bá dáàrin wọn wọ́n mọ̀ pé alájì dé ó níbi ìmọ̀ rẹ̀ sí ọ̀rọ̀ Nàìjíríà àwọn ni ó san ẹlẹ́san o tó bá jẹ́ torí mi ló ṣe lọ má bá jí rẹ̀ jẹ́ o ẹ̀yin ìyá wa mọ̀ kí bẹ́ẹ̀ sí ń wò mí yẹn eyín ẹkún ẹnu yín ọlọ́run ó gbà ájì yìí o obìnrin ò tún wá gbọ́dọ̀ máa fi ọ̀ṣọ́ ẹ̀ hàn yẹrí etí yín ṣé ní ọrùn ọkọ yín ló nígbàtọ̀ wá lọ fi ọ̀ṣọ́ direct síbi eyín tí ò sì gbọ́dọ̀ máa hàn ọmọ fọwọ́ bu ẹnu tó wà bá ń sọ̀rọ̀ ní o pé mi ìyá àṣàkẹ́ náà ní sọ̀rọ̀ o má jẹ́ ọ rí jọkọ rẹ lọ àmọ́ ẹni eyín rẹ bá bàjẹ́ tó ṣe pé ó fẹ́ fi ṣọ́ọ̀kì ẹ̀ tí mọ̀ pọ́lọ́n ti rá níyàn wà àìbẹ̀kọ́ ọlọ́run ò ṣe é tàn tó bá lọ́dọ̀ àwọn dentist wọ́n ní funfun tó lè lò àbá wá ní kí n ṣàdúrà fáwọn tó fẹ́ lọ ájì ẹ̀mí ò lẹ́fẹ́ lọ tẹ́ẹ̀tì lọ àwọn tó wà online náà tó náwó tí ẹ fẹ́ lọ sí ẹ̀sọ́ pé làbẹ́ẹ̀ká láàmà làbẹ́ ẹ̀sọ́ dáadáa làbẹ́ẹ̀ká láṣẹ̀rí kálákàlà bẹ́ẹ̀ ìnàlẹ̀ àmúdá wà ní ìmọ́ta lákàwà lè múlẹ́kù láṣẹ̀rí kálá mo tọrọ ọlọ́wọ̀n bá kó ṣe nírọ̀rùn fún ẹ ọlọ́run kó ẹ̀ṣẹ́ tẹ́ ẹni kí ń lọ sí torí <laughs> gbogbo ìgbà téèyàn bá lọ wà tó fẹ́ lọ ní wà tó fẹ́ lọ ní torí ọlọ́run àríṣẹ́ rí tá a ṣe fọ́lọ́run èyí tó ṣe fún wa ti pọ̀ jù so àfikáṣà máa ṣe tá a bá torí bá tún lè fi bẹ ọlọ́run ọlọ́run ti wá rí gbà àyà yín báyìí ọlọ́run á ṣe ní rọrùn fún yín gbogbo ẹ̀yin tẹ́ ti lọ náà ẹ má bàá jiyàn jẹ́ pẹ̀lú iṣẹ́ burúkú ńgbà tẹ́ ẹ dé ẹmọ̀ kí gbàtẹ́ fẹ́ kúrò mọ́ká ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀ ó ti fọ́ ẹni tó sì mọ̀ pé òun fẹ́ lọ pora mọ́ ẹ̀rọ ọ̀fọ̀ kò yẹ kó wẹ̀ abẹ́ ìgbọ́rọ̀ mi ìwọ tó mọ̀ pé o fẹ́ padà sínú ẹ̀ṣẹ̀ kí ló kọ́kọ́ lọ ń fọra rẹ mọ́ fún ẹ má padà nú ẹ̀ṣẹ̀ mọ́ anábìwá Muhammad sàṣà ó ní àpẹẹrẹ tá a fi gbà á jì rẹ̀ ó ní pé ń dẹ̀yìn tó dé ọ̀padà sídìí ọtí mọ́ ọ̀padà sídìí ṣìnà mọ́ ọ̀padà sídìí tẹ́tẹ́ mọ́ ọ̀padà sídìí gbogbo nǹkan tọ́lọ̀ ń pè léèwọ̀ ọ̀wá ń kírun bọ́ ti máa ń kí mọ́kà ọ̀wá ń ṣe dáadáa àpẹẹrẹ nìyẹn pọ́lọ̀ ń bá ájì rẹ̀ ìwọ tó bá ti wá gbọ́n tí mo sọ yìí ẹ̀tú bá lè ní ọba tó wà ní tó ń gba ájì wa ń bẹ pẹ̀lú wa níbí ẹlòmíì ò ní lọ ájì àmọ́ tọ́rọlọ́ kì bí yà ní tí ó bá fún yàn àtàláfíà tààfi lọ àtowó tààfi lọ ọlọ́máṣà ìbí ṣàánú wa ìjọ ní next lecture ẹ máa mú ó ti já yín dànù ẹ̀ náà bá travel àwà inshallah a ní West Africa tour a ní wá sí West Africa Kútọ́nù Lomé Burkina Faso eh, a lè máa lọ yọ̀n kan tí ń ṣe kú káàkiri bọ́tẹ́ bá ti rí wa a ti lọ nìyẹn o ọlọ́run kó lọ́rọ̀ ẹ̀mí gbogbo wa o akólùkọ́ la azastafurlahi walakum wassalamu alaikum wa rahmatullahi